من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Adáwọ̀kẹ́ fún ọlọ́run bá. Ọlọ́run bá ìdíṣẹ́ pé òun náà ni ẹgbẹ̀ ọ̀fẹ́. Oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àbẹ̀lọ́run ọlọ́run kó pa wá ní mùsùlùmí àbẹ̀lọ́run kọ́lá ní kí islam wúlò fún wa ní gbangba ta alkiyama àdúgbò pé ọlọ́run bá fún wa ní fọkànbalẹ̀ ní agbègbè wa tí a wà yìí àlékún fọkànbalẹ̀ ọlọ́kọ̀ọ́bá ṣe fún wa ní agbègbè yìí òun bí yóò sí ìfọkànbalẹ̀ ọlọ́kọba fi ìfọkànbalẹ̀ sí ibẹ̀ adúpẹ́ àlàáfíà àtọ́lọ́wọ́n bá fún ẹnì kọ̀ọ̀kan wa kọlọ́run kó sàlékún àlàáfíà fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò ní àlàáfíà ọlọ́kọba fún wọn ní àlàáfíà abẹ́lọ́run fún ìbára sọ̀rọ̀ èyí tí a bá wa sọ ní ọwọ́ ìrọ̀lẹ́yìn tọ́lọ́ba kó fún wa ní àgbòyí ọ̀rọ̀ náà ọlọ́run jẹ́ kó yé wa ju bí mo ti mọ̀ sọ̀rọ̀ kó darí èmi náà ti máa mọ̀ sọ kó jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ní àgbòyí ọ̀rọ̀ náà kọ́lọ́n jẹ́ kọ́rọ̀ ló wúlò fún wa láyé di àfẹ́jọ́ bí na kìláàmù la hawla wala quwwata illa billahi al-aliyyil azim abala àmì tí a wà ní ọ̀sẹ̀ yìí òun náà ni abala àlùfẹ́tọ̀ọ́ òun náà ni abala tí a wà ní ọ̀sẹ̀ yìí èyí tí a ti mọ̀ wípé ìlú tí a ń lò òun náà ni Bulugul Maram òun náà ni ìlú tí a ń lò ibi tí adé òun náà ni àdísìn ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀nà ni àdí àdísì nàmbà 10 ọ̀nà ni àwà àdísì náà gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé wà ní Anas bin Malik رضي الله عنه قال جاء أعربي فبال في طائفة المسجد فزجره الناس فمعاء النبي فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من ماء fa'uriqa alayhi àdísì tí ó wà níwájú wa yìí ó jẹ́ àdísì Anas bin Malik o náà ni àdísì tí ó wà ní iwájú wa àdísì náà ó wà nínú al-Bukhari ní àdísì Sahih al bẹ́ẹ̀ náà ni àdísì náà ti wà nínú Sahihu Muslim àdísì tí ó sì wá aláfúnwa ni láti máa bèèrè wípé só lálàáfíà àbí kò lálàáfíà torí pé àdísì náà ti wà nínú àwọn àwẹ̀ méjì tó jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ nípa àhàdífù Rasul àwọn àmì méjèèjì yìí òun náà ni àti rí àwọn àdíìsì tí a lè tako tó jẹ́ pé àwọn tó ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n ṣèwádìí ẹ̀ dáadáa kó tó di pé wọ́n kọ́ ọ́lẹ̀ tí gbogbo àwọn àfáà ń gbá náà sì gbà wípé ìwé tí àgbára lè wọ́n jẹ́ nípa ṣe àhàdísọ rọ̀sùn so látara bẹ́ẹ̀ àdísọ àwájú wa yìí a nídi káìsẹ̀ máa ṣàlàyé wípé àwọn tó gbà wá ní ẹni tó dáa nílé àbí ẹni tí ó dáa nílé ṣàdísì tí ó lálàáfíà ni sọ̀rọ̀bí yìí tí àdísì tán wá sàfitì ẹ̀sì ó yẹ kó nìkan kọ́ irú ẹ̀ ó ń bẹ lọ́dọ̀ anẹ́sùmọ́nà malik anẹ́sùmọ́nà malik ló wá ń bí àdísì yìí irú ẹ̀ ó ń bẹ lọ́dọ̀ àbí òrẹ́rọ àdísì yìí àdísì méjèèjì eré lọ́lọ́lá àti àti òsì iye méjì bẹ́ẹ̀ àtúnra àwọn tó gba mọ́sálùwá látọ̀dọ̀ tó jẹ́ gómìnà jẹ mádìsì yìí láti ọ̀dọ̀ Abdullahi ibn Makir so àdísí àdísí tí ó lálàáfíà so àbílù tí ó wá lọ́dọ̀ wá ń bí o náà ni a sàlàyé fún wa lákọ̀ọ́kọ́ so àbílù yìí o náà ni Anas ibn Malik torí pé ó jẹ́ so àbílù tó jẹ́ wípé àti àti bá orúkọ rẹ̀ pàdé látìgbàtà tí ń bọ̀ wà àti kàbí sí mẹ́kẹsàn èyí tí a kà àti bá orúkọ rẹ̀ pàdé àwọn tí a bá ti lórúkọ wọn pàdé àti máa sọ fún wa nípa wọn ìyẹn ló fi jẹ́ pé sàbí ìta bá ti bá pàdé àrọ̀rà sọ kékeré fún wa nípa sàbí náà Hannes Bruno Malik بن النضر أبو أبو حمزة الأنصاري الخصرجي òun náà ni orúkọ sọ̀rí yìí amẹ́sìlókọ rẹ̀ jẹ́ wọ́n máa ń pè ní Abu Hamza sọ aráàlú Madina ni al yìí ni táàtì sàfitì ẹ̀ sí ìran kọ́sẹ̀lọ́jì tààmà sí tàfífẹ́ ní àṣàrẹ̀ àwọn tí wọ́n kọ ìtàn àwọn jẹ́ kó ìwà yí pé ìgbà tánà bí dé Mádínà anásùmọ́nà Malik ọmọ ọdún mẹ́wàá òun náà ni ó wà ọmọ ọdún mẹ́wàá òun náà ni anásùmọ́nà Malik ló wà nígbàtí ànàbí dé Mádínà ìyá rẹ̀ umu sulaim bunu milahan so umu sulaim yìí òun náà ni ìyá rẹ̀ òun ló mú wá bánàbí ó wá ní ọmọ yóò ara alásìní ìwà ànábì yóò máa jẹ́ gùlàmọ́ yàdùmọ̀ kọ́ máa jẹ́ ọmọ tí ó máa wà lọ́dọ̀ rẹ̀ tí ó máa jẹ́ pé tó bá fẹ́ ránṣẹ́ ó máa ránṣẹ́ káàkiri ó tún wá bá nàbí nìyàn ọwọ́ mú bá nàbí pé ọmọ yóò oníkànàbí ọmọ rán ní gbogbo iṣẹ́ tó bá fẹ́ máa jẹ́ gbogbo ẹgbẹ́ fẹ́ máa ṣe kó máa rán kó máa wà pẹ̀lá nàbí màmá rẹ̀ ó mú wá sọ fún òjíṣẹ́ ọlọ́run kó bá kú lọ́dọ̀ òjìṣẹ́ ọlọ́run yóò wà bẹ́ẹ̀ jọlọ yóò kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà wọ́n máa bẹ́ẹ̀ náà wá sílé kéwù tí wọ́n ju ìsí bẹ́ẹ̀ pé ẹ máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. fàkọ̀bílá onabi wọ̀gá àlà ànábì gba Anas bin Malik ànábì sì ṣàdúrà fún un àdúrà nǹkan mẹ́ta olókó sínú òṣèlú ọba ní àlà ó máa áfẹ́ máa làkó وولده وأدخله الجنة ìwọ ọlọ́run ọba bá mi ṣe ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá tó bá ń ṣe fún ọmọ yìí yóò pọ̀ ọmọ tó ṣe fún ọmọ yìí yóò pọ̀ wá bá ń fi kó sínú àlùjẹ́ náà. anẹ́sùn malik ń sàlàyé fún arí pé òun ti rí méjì torí pé méjì orí nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ayé wọ́n á ní kílì wùlì jẹ́nà àlìkíámà ni kò ṣe é ṣe kéèyàn orí ni kéèyàn ọgbọ́n fẹ́ wọ àlìjẹ́nà ní ayé ń bí ọ̀run lèyàn ti máa wà ní jẹ́nà méjèèjì ìtayé ọlọ́run ọba ti fún òun èyí tó jẹ́ wípé ọlọ́run ọba ṣe ọmọ fún ó rí ọmọ ó tún rí ọmọ ọmọ orí ọmọ òtúrí ọmọ ọmọ tí èyẹ ṣe kékeré tó ti bó ti jẹ́ rí gbé gan àìmọye ọmọ lọ́lọ́wọ́ bá tún fún tó tún gbà lọ́wọ́ rẹ̀ tó ẹgbẹ́ ẹni tó bá ń ká ọmọ àtọmọ ọmọ tí ọlọ́wọ́ bá fún ìdílé ohun tọ́lọ́ tún gbà padà ní ìgbésí ayé ohun tó ń lè kà wọ́n kà wọ́n rẹ̀ àfẹ́kù fáwọn kátó wá sọ yìí ọmọ tọ́lọ́ bá fún tó látara bẹ́ẹ̀ ó ní wàá ná àlejò àsáàlìsà ẹlẹ́ẹ̀kẹta ni pé kọ́lọ̀ mú fún kó sálìjẹ́ náà òun ni mò ń kan ó ní nípa tilẹ̀ ẹlẹ́ẹ̀mí ilẹ̀ ẹlẹ́ẹ̀tò òun nìkan gbogbo lẹ̀lẹ́ àwọn èèyàn oko tí wọ́n máa dá síbẹ̀ oko tóun náà dá sílẹ̀ ẹ̀ka lọ́yẹ kó máa yọ lọ́dún ṣùgbọ́n ọlọ́wọ́n bá gbàdúrà wọn débi pé ẹ̀ẹ̀mejì ní oko òun máa yọ lọ́dún lọ tó sínú fi sánà sí mọ̀rọ̀tà ìlú lókòwò sọ látara báyìí tánàbí fi wá kú kòkó lẹ́ni tó jẹ́ ẹ̀tọ́ wà pẹ̀lú ànàbí lẹ́ni tó ń sepọ̀ yìí sí ànàbí ànàbí tó kú tán ó sí èdè ẹni Mádínà lẹ́wọ̀n àgbà náà ọlọ sí ìlú Basra ibẹ̀ ló wá kú sí ní ọdún 90 ìjìra so wà mata bilibasoro sanata fifteen so eléyìí nípa ọ̀rọ̀ díẹ̀ nípa ẹni tí ó gba àdísì wá tó wà wájú wà lórí àbúrò rẹ̀ wà náà gba àdísì wá àdàtìmọ̀ fún àbúrò pẹ̀tẹ̀lẹ̀ ṣùgbọ́n tó wà wájú wá yìí tí anas mọ́nà máa nínú àdísì tí ó wà wájú wa yìí já ààrọ̀ bí lárúbáwá tó jẹ́wé lárúbáwá iná bádíyà náà ń gbé inú oko náà ń pè ní bádíyà sọ lárúbáwá tó ń gbé inú oko inú abúlé òun náà ni ó wá sí mọ́sálásí. Si alàrọ̀bí yìí ó wá sí mọ́sálásí ni ó wá kí wọn òun tẹ́tẹ̀ gba ìsìláàmù ni ó gba ìsìláàmù àbíkọ́jẹ́ igbó ti gba ìsìláàmù ní bádíyà ó wá wá sí lọ́gbáwá yìí ó wá sí Madina so Madina masalasi ànábì ní Madina òun ni lárúbáwá ìwá wá láti wá jẹ́ ẹni tó wá kírun ọwá kírun bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n sọ ìrun tó wá kí ẹgẹ́ bí àwọn apásọ̀ wọn ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ́ wá dìgbé kí ló ń kọ lárúbáwá tó wá yìí orúkọ lárúbáwá tó wá yìí òun náà ni zuliku wáyé sírọ̀ alìyàmáni zulikowai sírọtí alìyàmáni ọ̀nà ni ó kọ lárúbáwá yìí gẹ́gẹ́ bí àwọn àfáà nígbà tí wọ́n ṣèwádìí so zulikowai sírọ kan bẹ wọ́n pè ní zulikowai sírọtí àtẹ̀mí ni ìyẹn òun àtọ̀ sí àlìyàmá ní tàǹsọ̀rọ̀ yìí òun lórúkọ tí ẹ̀ sóríkò wáyé sírọ̀ tí yẹn ó kọ́ alábàmọ́ tí máa ń jẹ́ kí wọ́n jẹ́ lákọ̀bù sóríkò wáyé sírọ̀ lákọ̀bù ni tó kọ́ títẹ́ lẹ́yìn wọ́n ní òrùkú burúzọ ayé kí ìsàbí kan ẹ̀dọ́ ń jẹ́ sóríkò wáyé òun ni ànábì àfikà pé àwọn gbogbo àwọn yẹn gbà pé rásùlì mọ̀nàfìkì olórí gbogbo àwọn mọ̀nàfìkì òun náà ni rásùlì kọ̀wárìj òun lórí gbogbo àwọn kíni o kọ̀wárìj rásùlì kọ̀wárìj àìmọ́ ti rẹ̀ nítorí pé kí ni o kí ló ṣe ẹ̀gbà makábílá fún ọba yìí olórí àwọn mọ̀nàfìkì ni sọ̀rásùlù kọ̀wárìjì ni òun gangan lọ bẹ̀rẹ̀ kájáde ègéṣì olórí lọ́kọ̀ bẹ̀rẹ̀ òṣọ́lọ́wọ́ bá pín nǹkan ogun ọwá sọ bá níbi pé ìdè ṣe dédé àmẹ́bí ni wà máa yá àdìl ìlàm àdìl ta lọ́fẹ́ ṣe wà máa yá àdìlú ìlàm àdìl ta lọ́fẹ́ ṣe dédé tí bá náà sọ́ọ̀ ìyẹn ló fi jẹ́ wípé ọwá kù ibi tánà bí wa ìjọ náà wà lọ àbí wọn sọ pé ẹkùnrin tó ń lọ yìí lórí wọn tún bọ̀ wá tí wọ́n máa jáde ìgbé fún olórí wọ́n sì máa ṣe bá dàgan ẹbí bẹ́ẹ̀ bá gbé ìrùn ìṣẹ́gbẹ̀ẹ́ ọ̀hún ìrùn yìí ò ní ìrùn tí wọ́n ju ẹ so kọ́ wá ní ó kọ àwọn méjì kan fẹ́ jọ papọ̀ ní eléyìí lórúkọ wa ìṣẹ́rọ tí àlìyàmá ní tí yẹn lórúkọ wa ìṣẹ́rọ tí àtẹ̀mí ní so lọ́tọ̀wà bẹ́ẹ̀ lọ́tọ̀wà ìwá ní òun wá sí mọ́sálásí ànábì ètò súnmọ́ ní pé àkọ́kọ́ gbàtí ọ̀kọ̀ọ̀kọ́ wá mọ́sálásí wò ẹgbẹ́rẹ́ bá jẹ́ gbígbé nígbà ìsìláàdọ̀ máa lọ mọ́sálásí ni ọ̀yẹ́ kó serú nǹkan tó tè yìí ní ibẹ̀ nígbàtí lágbáwá yìí tó dé iná mọ́sálásí ìtọ́gbọ̀n fàbálá ìtọ̀ ìfàkìlì ọwá wá náà yíyà kan náà tọ́ ìfà agbẹ́gbẹ́ kan kìtì àti mílal masjid náà yíyà tí ń fi masjid so agbẹ́gbẹ́ kan abala kan ègígé kan nínú mọ́sálásí tó gbé àfẹ́lẹ́ yìí abalakadọ́ra jìnà díẹ̀ nì ibẹ̀ olọkùnrin yìí wá súnmọ́ ó wá lọ tọ̀ síbẹ̀ so ibẹ̀ ni ọkùnrin yìí súnmọ́ tó lọ tọ̀ síbẹ̀ so wọ́n fàkíkò yíwa nípa pé ọkùnrin yìí tọ̀ sínú mọ́sálásí wípé tá bá fẹ́ tọ̀ kò kí sí dandan fún wa oníkáwọ bí tó jìnà lọ gbàdà wá fẹ́ tọ̀ so ibi táwọn èèyàn wà èèyàn lè tọ̀ bẹ́ẹ̀ so èèyàn kan fi kankan dígàgà ara rẹ̀ ni so nítorí pé ìṣọ́lọ́wọ́n bá gbàdà fẹ́ kọ́ntú ọkùnrin ọ̀dọ́gbé ló bá fẹ́ tọ̀ ń gbá mí ẹ̀yà ọmọ àlọ́dúdú ní ẹ̀yà abẹ́ yàgbẹ̀ orílẹ̀-èdè ẹnìkan lọ́kàn àti gàgà rẹ̀ níbi ẹ̀yìn so àátọ̀ oníbàtà bá ìtẹ̀wọ́ lúgbó lọ so tábà ti lè dáàbòbò ara wa àyàn bá máa rí wa lọ́kàn kò sí ìgbà tí òwúrú bá burú ni òṣìṣọ́lọ́ bá máa kọ̀rẹ́ǹtì ẹgbẹ́ rẹ̀ pé ara ò tàbá fẹ́ tọ̀ àáwọ̀ ní nǹkan lọ́lọ́run náà so yẹ̀lú jẹ́ pé lábátà sọ yìí ó tọ̀ sí abala kan ní mọ́sálásí báyẹ̀ tó wá rí gbóǹtọ́ sínú mọ́sálásí àwọn ọ̀gá mọ́sálásí ilé ọlọ́ni ìjọdí wá kí rùsùn wó wò wípé ibi tó ti lọ́tọ̀ yẹn kú jìnà sí ẹgbẹ́ tó tó zágú sí ó jìnà tó ti lọ́tọ̀ yẹn gbẹ̀gbẹ̀ tó ti lọ́tọ̀ ilẹ̀ máa jẹ́gbẹ́ ti ẹ̀ẹ́sẹ̀ntẹ́lẹ́dọ́ àwọn ìjọmọ́lásí tí ò ní pé wọ́n ti ṣẹlẹ̀ ẹlẹ́rẹ̀ ni wọ́n tá ilẹ̀ wọ́n ti yàn láàyè mọ́sálásí agbọ́dọ̀ máa pán àyè mọ́sálásí lé àwọn atẹ́gbẹ́ àwọn sọ́ọ́bà wọ́n wá rí àwọn sọ́ọ́bà tó wà ń bẹ́ẹ̀ pé ah, kí lè ṣe mọ́sálásí àdéṣù nẹ́rẹ̀ so ọ̀fẹ́ tó ń jágbé máa yẹ fana ahun rọ̀sọ́lọ́láhì ànábì wa kọ fún wọn ànábì kọ fún wọn àwọn jágbé máa àmọ́ bí wọ́n ti sọ̀rọ̀ wọ́n tàbọ̀ máa pé wọ́n jágbé máa ṣùgbọ́n nínú àdíìsí pé ànábì kọ fún wọn yẹn rìwáyà mi wà nínú Bukhari náà èyí tó jẹ́ pé òun ṣàlàyé rẹ̀ pé à ànábì kọ́ fún ànábì wá sọ fún wa pé látẹ̀dìrì mú ù dárọmá látẹ̀dìrì mú ù ni ń jì sọ ẹmọ́ dá ìtọ̀ mọ́ ń ń jì dàúhù ẹfí ilẹ̀ tó parí ìtọ̀ rẹ̀ wọ́n ìwáyà ẹ̀ ti sàlàyé fún àbánà ti lẹ́gí ní o ti kọ̀ fún àwọn jáde mọ́ àlẹ́bíkọ̀ ẹgbẹ́ta tó mọ́ ní ẹgbẹ́lẹ̀ ẹjọ́ parí tọ̀ rẹ̀ ẹjọ́ tó tọ̀ rẹ̀ tán bánà ti fi bá wọn nínú àwọn afáàjẹ́ kọ́ èyàn kọ̀ fún ẹ̀mí kí ọmọ lọ́sí mọ́síwájú ṣùgbọ́n ọ̀nà wo lágbà so ọba fẹ́ kọ̀ǹkan ìǹkàrù ìmúǹkà àbọ̀ àsálàyé náà dáadáa tó bá fẹ́ kọ̀ǹkan onímọ̀jẹ̀mú téèyàn fi kọ̀ǹkan tó bá fẹ́ kọ̀ǹkan tó bá mọ̀ wípé aburú tí ó ti bẹ̀ jáde wá yóò pọ̀ ò ní kọkí ní ẹ tó gbẹ́ni ẹni sí láì yẹ́ bá ti jágbe mọ́ kọ́mẹ̀kọ́ tó bá ní kó wọ́n máa sáré kìrìkìrì gbogbo tọ̀lé ọ̀fàn sí gbogbo ara rẹ̀ fẹ́yìn pé bá ní ìyọ́ tọ́tọ̀ rẹ̀ náà ojú kan ló lè nínú orí ọ̀tọ̀ sí ìdá ẹni yìí olú alẹ́ mẹ́gbẹ́ káàkiri gbogbo mọ́sálásí ojú kan lé ọba tọ̀ sí yẹn lọ́wọ́ àfa ìjọpọ̀ ìjọpọ̀ ìjọpọ̀ ìjọpọ̀ náà gẹ́gẹ́ ni ọ lẹ́gbẹ̀ẹ́ yìí ìdíra ewu kọ́mà gẹ́gẹ́rẹ́ tẹ́ ọ̀rẹ́ kọ̀bátọ̀ káàkiri ìtọ̀ ìjọba ní dá òun gẹ́gẹ́ náà tún ní kó nìra bàbá ẹgbẹ́ ní àbá dátọ̀ máa di ìnira kan kẹ́nìkan mọ̀ ìtọ̀ lọ́wọ́ kí nǹkan wà tẹ́lẹ̀ kọ́ dátọ̀ yẹn mọ́ di nínú ẹ̀kì ara rẹ̀ ó ti ní problem kan ṣùgbọ́n

ànábì òdìkọ́ mọ́ sí ìǹkárùlì múǹkà ìǹkárùlì múǹkà rẹ̀ èyí ó máa ṣe ìdá tàmámi ṣùrúùtì yìí nígbàtí mẹ́jẹ̀mú ẹ̀bá lè gílé o tó bá pé tí mẹ́jẹ̀mú yóò bá pé ní ẹ̀bá fi lè ṣe ìkàlẹ́yàn ti yẹn kọ̀ọ̀dá fẹ́ràn nínú kọ̀ láàmì sọ kí lọ fàdà ààrùn àlẹ́bí wá kọ̀ fún wọn nípa ṣàtúnù bíbú tí wọ́n ń bú jíjágbé jẹ́ jágbé mọ́ ṣé wọ́n ọ̀gbẹ́ni sórí ọ̀gbẹ́ni òmọ̀tò bí yẹ̀yọ òwúráwọ̀ èèyàn mẹ́ni pé bí èèyàn tọ́ mẹ́ni àdíbà àwọn sí ìpẹ̀kára bá ń kọ́ ní ìrẹ̀tì máa ń fi so falamọ́ akọ́dọ̀ nígbà tí ó parí rẹ̀ tó bí bí kọ̀ fún òfilẹ̀ àníbì pàṣẹ pé ẹlọ gbé dìdànúùbì nǹkan náà ń pè ní dìdànúù bọ́kìtì òun náà ní gbé nǹkan náà fi ipa omi tómi bá ti wà nú ẹ̀ wọ́n mọ̀ pé ní dìdànúù nínú ìwáyà mi bí dálùmù nínú ìwáyà mi bí sájìlì sájìlú dálùmù dìdànúù òun náà ní pé wọ́n ní kí wọ́n lọ gbé nǹkan tá a fi kan omi tó mi wà nínú ẹ̀ àfáàní tó máa pẹ̀lú ìzànú omi ti wà nínú ẹ̀ wọ́n ní mọ́ ìrù òun kàn tún jẹ́ kí kálà yìí ló lè bá clear dáadáa sí so ó wá mọ́ ìṣẹ́ àti àkíní ẹ̀ dáadáa fa òótọ́ fa òórí ikọ̀ àlejì wọ́n wá da kìíní rẹ̀ wọ́n wá dà sí tó bá ti sì ti wá ní ó wà ní bùkọ́ níbẹ̀ wà ní mùsùlùmí bẹ́ẹ̀ tó ti sì yìí àwọn ibìkan wà lẹ́gbẹ́ àtúgbọ́dọ̀ sàlàyé mádìsì yìí nínú Bukhari nínú àdìsì àbí òrè rọ̀ di same thing náà ni nígbàtánà bí tó ní káwọn sàbá ò ṣe báyìí tán ní parí àdìsì ti yẹn àníbìlá bá wọn sàbá sọ̀rọ̀ àníbì ní fa ìnàmà bu ìsùn bu ìsùn múyà sẹ́rí olóhùn ọba gbé yìí dìde mùyàfẹ́rí nǹkan máa sọ nǹkan dọ̀rọ̀ báwọn èèyàn ní gbogbo ẹ̀yìn mùsùlùmí bọ́nà nígbẹ̀yìn náà díje nìyẹn àwọn tẹ́ fẹ́ pè ẹ̀fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni ẹjẹ́ ẹ bá ti rí pé á ah, kí ní ẹ̀ ti fẹ́ lè jù ẹ wò pẹ̀lẹ́ tẹ́ ẹ̀fẹ́ fẹ́ bá fi lò èèyàn lè wọ́n láti lọ́gbọ́ àjọ ah, lè mọ́ra wa ni ẹ kẹjọ máa jà ní ẹni kíra yín má sọ ìnámọ̀ bò ìsọ̀mù kí ni ọ̀rọ̀ mọ́yà fẹ̀rẹ̀ ọlọ́run ọba gbé yín dìde lẹ́ni tó gbé kẹ́ẹ̀lé máa sọ nǹkan dìrọ̀rùn fáwọn èèyàn yóò sínú àdìsí tó gbé afáfẹ́ gé àwọn àdìsí kéékèèké wà lámùtùbù átù kí ni mú àṣírí ọlọ́run bó gbé yín dìde kẹ́ẹ̀ máa fi nira kán àwọn èèyàn nínú bùkọ́rí náà lọ́wọ́ kò kàn sínú ìwé ti bí ni àbí ìrẹ́rọ̀ ẹ̀sùn pọ̀ àmẹ́rẹ̀ ọ̀dọ̀ àbẹ̀rẹ̀ ànábì parí ọ̀rọ̀ fún nínú rìwáyà muslim súnmẹ́nà sọ́lá súnmà lẹ́gbà ànábì parí ọ̀rọ̀ àwọn sọ́lá ẹ̀kùn tó ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀tọ́tọ̀ ẹ̀yìn náà gbórígbé ẹni tọ́tọ̀ ọ̀nà òfilẹ̀ wà nìkan lọ ìtọ́kọ́ tóbi jù ẹgbẹ́ yẹn wọ́n kọ́ sí kí ni ọkọ̀kọ̀ mú kú náà àwọn tí wọ́n lè tètè àwọn tí tẹ̀sí kọ̀kọ́rọ̀ sọ́bẹ̀ ni strategy kan náà ni ó kọ́kọ́ bá àwọn èèyàn wí náà ẹlòmíràn wí ẹ̀sì àmà bá wa wí ẹ̀ẹ́dọ́sẹ̀ gangan ni yìí lọ́sẹ̀ àwọn kan bá wa wí tí àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ wípé ẹjọ́ sí nǹkan tí ò dáa pé òun ló yẹ káà kọ́kọ́ ká máa bá wípé ìmẹ̀lúbà wí òdá ẹni ẹgbẹ̀rẹ́gbẹ̀rẹ́ bá wí náà títà sí òdá ní ẹbá ń kọ bàjẹ́ fún ni ẹni ọkọ̀ bá wọn ó pè wọn lákèésì tẹ́pẹ́ ẹni ẹgbẹ̀ tó bá gbọ́rú ọ̀rọ̀ yẹjọ sínú rò nídùn rọ́dún súnmọ̀rọ̀ sọ́lá dááhù nínú rìwáyà muslim àdẹ́bí wá pé àrọ̀bí yẹn àdẹ́bí wá pé bàkọ́ọ̀lá àdẹ́bí wá pé iná àrí ìlú masáàjì so gbogbo ló bá di jẹ́bi tá a ti ń kírun báyìí gbogbo mọ́sálásí látẹ́sílú olùṣẹ́ ìlú kódà fún nǹkan kan minhazal bowl irú tọ́tọ́ ọlọ́tọ̀ yẹn kéèyàn máa tọ̀ síbẹ̀ kódà wà lálẹ́kọ́dà kódà kéèyàn gbé ilẹ̀ ìdọ̀tí kéèyàn wá jù síbẹ̀ kéèyàn mú pépà ìdọ̀tí kó jù bẹ́ẹ̀ kó tó dá ẹ̀gbin ọ̀dá ń bẹ̀ ìdọ̀tí ọ̀dá ìdọ̀tí àbẹ̀sẹ̀gbin òwe sẹ́gbin tiẹ̀ ìdọ̀tí ni tí ọmọ jóbà mọ́láṣí tí ọmọ jù kankan tí ó fi mọ́láṣí tí ọmọ fọkùn sí mọ́sálásí tí ọmọ tọ́ sí mọ́sálásí ìdọ̀tí nìyàn kódà ẹgbẹ́ ọ̀dá ń bẹ̀ ìdọ̀tí ọ̀dá ń bẹ̀ kódà àwọn afọ́ àtúndì bí gbogbo ló bá ti jẹ́ máa láàmà rí ilé ayé òtún dá ń bẹ̀ ẹgbẹ́ ilé ayé la fẹ́ fi rí nǹkan bẹ̀ ìyẹjẹ́ àlọ́ máa tajà nínú mọ́sálásí kò sí sí orí bẹ́ẹ̀ ẹnìkan ó ń ṣe télọ̀ kò rí kò sáyè mọ́ ẹjọ́ lọ́mọ ọ̀rán sọ ọmọ mọ́sálásí àwọn ah, ìṣẹ́bẹ̀ owó ilé ayélujára mi ọ̀rọ̀ àlùkí àmọ́ ni wà ìnáwà ìyá lè sí kiri là àlẹ́bìsọ pé so ó sàlàyé fún àwọn nǹkan tí ò dáa fún ó sọ fún àlẹ́bìsọ ojú méjèèjì àlẹ́bì ń sọ táwọn bá fẹ́ kọ̀ rẹ̀ ti yàn àwọn sọ abọ́ méjèèjì lọ sọ fún wọn ó sọ fún ojú méjèèjì ìnáwà ìyá lè sí kiri là ó wà fún ìrántí àwọn azawajalla wa sọ́lá ó wà fún kí ní ó ìrún wà kìrọ àti kùrán àti kíkà kùránì ọdọ́sọ́fún bàkọ́bá bánàbí sọ fún ìyá so látara bẹ́ẹ̀ àdájọ́ wọn sára ìlànà ó kọ lẹ́kọ̀ọ́ wọn á fẹ́ kí òun wọn kí òun ìwáyẹ̀rí wọn àti ìfẹ́ àbí Hurairah nínú Muslim qama Rasulullah fi salat ànábì wa bẹ̀rẹ̀ ẹ̀rún wà kunna ma'ahum ànábì yìí nínú ọ̀run yẹn ibi kan ti máa ṣàdúrà náà wà kọ́ọ́lá ààrọ̀ bí jù bẹ̀rẹ̀ ẹ̀rún yẹn اللهم ارحمني ومحمدا ولا ترحم احدا معنا ولا ترحم معنا احدا والله سانوني كوفي بان سانوني ما سانوني كذا بلوى سيكون ارجع اودو لو ده انا má sàánú ẹni kankan mọ́ bẹ̀rù wa àwọn méjèèjì ní kẹ́lẹ́kọ́ sàánú wọ́n lè fi kọ́rẹ́tì ẹ̀ ó ti tẹ́ lọ́rùn jù sálámà sálámà nàbì ránàbí sálámà ní ọ̀rọ̀ àníjọ́kọ́ mú ẹni sàgbà mú rù ọlọ́pọ̀ sókè so torí pé àdúrà wà náà sọ̀rọ̀ so díkìrù láì wà náà sọ̀rọ̀ so kọ̀kọ́ fún àní kàmára ọ̀rọ̀ kéèyàn sọ so àníbà sọ fún wa báyẹn kò tó sọ fún wípé ẹ̀bá àdébìkàtọ̀ wípé àà làkọ́dí hajjáta wà àṣẹ̀hà ní tó fẹ̀ sọ́lọ́wọ́n bá jí ó fẹ̀ ó ọlọ́run ọlọ́run ọlọ́run bá jí ó fẹ̀ ní gbogbo èèyàn lọ kárí ìwọ̀ wá tó wà gbogbo àwọn ó yẹ kó jí gbogbo èèyàn ní gbogbo èèyàn ọlọ́run kẹ́mi kẹ́ gbogbo àwọn èèyàn ọlọ́run ẹ̀ẹ́dẹ̀rẹ́ ìsìnkan ni ọkẹ́ mọ́kẹ́ ọ̀tá mi kí ló pàwẹ́ ní mọ́kẹ́ ọ̀tá rẹ̀ sọ́mi níbi aburú ọ̀tá léèyàn máa ń wí èyí sọ wípé ọ̀tá mi ọlọ́run mọ́pọ́ ẹjọ́ ológe ara ẹ̀yìn so ara báàbù tó wà táwọn mọ́ sí lórílẹ̀ ayé ọ̀tá mi ọlọ́mọdé ológe ara o lè mọ́ yọ ọ̀pẹ̀sìn tó burú lẹ́nu ṣùgbọ́n kó orí ọmọdọ̀dọ̀ rẹ̀ kò látara bẹ́ẹ̀ àánú ọlọ́run ní tọ́fẹ̀ ni àmá fílẹ̀ ní gbogbo fẹ̀yẹ náà ààyè sí gàgà rẹ̀ ká ní ìdí nìkan ní kọ́lọ́wọ́ bọ́ kẹ́ ọlọ́mọ kẹ́ àwọn tó kù sọ ọmọ rẹ̀ pé pẹ̀lú bá ti kàdísì fún wa àdígbò ti fẹ̀ máa gbogbo abala bí tí ó lọ láti lè wá mọ̀ mọ̀ àwọn nǹkan tí yóò ṣe pàtàkì nínú ẹ̀ tí a tún fẹ́ mọ̀ òun náà ni alákọ̀ọ́kọ́ nǹkan tá a fẹ́ mọ̀ níbẹ̀ òun náà ni pé ìtọ̀ tí ń jáde látọ̀dọ̀ àwọn ọmọ èèyàn báwọlù àdàmí ìtọ̀ táǹtọ̀ yìí mẹ́jùsọ̀ ẹgbẹ́ ìwò ìtọ̀ inú àdínwá ní pé ìtọ̀ bóò ló ti jẹ́ ẹgbẹ́ gbígbẹ̀ náà ti jẹ́gbẹ̀ so ẹ̀rí wá lórí ẹ̀ ìpanupọ̀ gba àwọn àfá awakọ̀ sáàfá kankan tó takò so torí ẹ̀ látara bẹ́ẹ̀ gbogbo bí títọ̀ bá ti wá bá níbi kan báyìí ìtọ́ kankan báyìí kí níyẹn àgbọ́dọ̀ tàbẹ́ kí ní ọjẹ́ mímá àgbọ́dọ̀ rìmúfù tọ̀yẹ kú bẹ̀. kò ní dá títọ̀ wà lórí bẹ́ẹ̀dì tí a gbé oorun ti kùnmí jù kọ́ wọ́n ní inú tọ́ ilé oṣù àmà ilé oṣù ilé ẹ̀gbọ́n rẹ̀ so ká máa gbìyànjú fún ká rọmọ so inú ẹ̀gbẹ́ so ká máa gbìyànjú láti lè gbé kó nínú tọ̀ ẹ̀ nígbà tó ti tọ̀ tán so ká chéjì àyè fún wa pé inú tọ̀ náà lóòsù ìpínlẹ̀ òfìmá káwọn ẹjọ́ lẹ̀ inú tọ̀ náà lọ́nà ká máa rí pé ìtọ́jẹ́ ipé olẹ́tọ́ lẹ́tọ̀ọ́ nínú ẹgbẹ́ ààyè ibi tí ìtọ̀ bá ti lè bá olẹ́tọ́ ó bá ara ní ó bá sọ ní ó bá ọwọ̀nú abọ́ ní ọwọ̀nú lẹ́ẹ̀lẹ́kan ní gbogbo tó bá rí alẹ́tọ̀ fún wa láti kí ọ kárí wípé rẹ̀ àwọn afáwa ọ̀nà méjì lórí ìtọ̀ tóbi àwọn èèyàn nìkan kọ́ ni à ń tọ̀ àwọn nǹkan tó tún ń tọ̀ náà àwọn náà ẹranko àwọn náà ń tọ̀ wọ́n tọ̀ ọ̀tẹ́ntòfì tọ̀ ṣùgbọ́n àwọn afáwọ̀ ọ̀nà méjì ni wọ́n wà lórí ìtọ̀ látòkè tó fi délẹ̀ ìtọ̀ ẹran tá a bá ti jẹ́ wípé wọ́n sọ dẹ̀tọ̀ fún wa ká jẹ́ ìtọ̀ rẹ̀ yóò máa jẹ́ ìtọ̀ tó jẹ́ wípé ó lẹ́ ó jẹ́ nǹkan tí ó ṣẹ̀gbìn nǹkan tó mọ́ ni ó máa jẹ́ ló fi jẹ́ pé ìtọ̀ màálù òṣọ́lọ́wọ́ ọba ó pe àwọn kan lákèésì tára wọn ọ̀fẹ́ ilé anímọ̀dínà pé kí wọ́n lo ìtọ̀ màálù kí wọ́n kí wọ́n lọ mú pé ara wọn yà ẹran tá a bá ti ń jẹ ìtọ̀ rẹ̀ yóò máa jẹ́ nǹkan tó mọ́ ṣùgbọ́n ẹran táà bá ti jẹ́ ìtọ̀ rẹ̀ yóò máa jẹ́ kí ni o nǹkan tó jẹ́ ẹ̀gbìn rẹ̀ká àwọn afá kan sọ wípé gbogbo òtọ̀ oníkọ́ máa jẹ́gbìn ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò ní bẹ́ẹ̀ ẹgbẹ́ inúwẹ̀ tó ń bẹ lọ́dọ̀ tí wọ́n ṣe gbàdọ́ ń sàlàyé nàìjíríà fún wa wọ́n kọrin kan bẹ̀rẹ̀ wọ́n ní bàúlù wà rọ́ọ̀sùn lẹ́ẹ̀sà ní ìmà yóò wàkílà mútílà kọ̀rọ̀ pàṣọ alẹ́ àwọ̀wọ̀lú wàkílà mútílà kọ̀rọ̀ pàṣọ so wọ́n ní nínú nǹkan tó jẹ́ ẹ̀gbin ìtọ̀ wà ń bẹ ìgbẹ́ wà ń bẹ lẹ́ìsà mi máa yú kàlù ẹ so tí ó bá jẹ́gbin ìta bá ti ń jẹ kò ní jẹ́gbin lọ́dọ̀ tí wọ́n àti gbẹ́ wọn àti tọ́ tí wọn kò ní jẹ́gbin tó jẹ́ pé ìgbẹ́ màálù wọ́n bá fi ara lé báyìí kò ní jẹ́gbin wọ́n bá dá sínú lílo so àwọn kan ní mútílákọ̀ ní gbogbo òtọ̀ ni wọ́n ní wà sọ alẹ́ àwùwàlù ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ìlọ́gbẹ́ gíní o lókè tó lókó ẹ̀rí tó wà nílẹ̀ tó látara bẹ́ẹ̀ ìtọ̀ tó wá lábẹ́bẹ̀ àwọn ọmọ èèyàn torí pé èèyàn èyí jẹ́ èèyàn tó so wẹ́n tí a bá ti lè jẹ ìtọ̀ rẹ̀ lọ́dọ̀ wọn náà bá gbé ó jẹ́ nǹkan tó má tó bá tẹnu bọ nǹkan ṣùgbọ́n ìgbẹ́ rẹ̀ ìtọ̀ rẹ̀ kí ni ó ẹ̀gbìn so alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí a kọ́ fàyọ nínú àdéṣù ní ọ̀nà nìyẹn ẹlẹ́kejì òun náà ní gbé ibi tí ìtọ̀ bá wá dà sí ọ̀kan méjì nìtọ̀ máa ń dà sí sọ ibi títọ̀ dá sí títọ̀ tó bá jẹ́ wípé <clears throat> ibi tó dá sí bí ilẹ̀ ẹlẹ̀ gẹ́gẹ́ bó ti dá sí ilẹ̀ ẹlẹ̀ ló dá ní ibi ní sinmi ẹ̀rí táa rí ni wípé ìtọ̀ dá ilẹ̀ ẹlẹ̀ gbogbo ilẹ̀ ẹlẹ́tọ̀ bá rí kó rí tí tó bá dà sí ilẹ̀ ẹlẹ́tọ̀ tutù ní ni o ilẹ̀ ẹlẹ́tọ̀ gbẹ́ni ni o tó bá rí kó rí ó lé ni o ó rọ̀ ni o ilẹ̀ ẹlẹ́yẹ omi láàdà sí torí pé omi láàrẹ́ ní ẹbí pẹ̀gbẹ́ àdísì káwà mọ́rísàlù àdísì abúlábùnà máa kèrè àdísì tí ẹ mọ́rísàlù ẹbá àfà wọ́n ní àbílábínú máàkì yìí kọ̀ bá nà bí ìlàyé ọgbọ́n ọgbà ọdọ̀ ọ̀sọ̀ àbá kan torí ẹ̀ ànígbà ní sí ẹ̀wọlé òun ni kúndù máa bá láàlé ní tọ̀rọ̀ ibi tí ẹwọ̀ ẹ̀ lágbàwọ̀ ẹ̀ tọ̀ sí wọ́n lánàbí ní pé ẹ kọ́kọ́ kóyè pẹ̀bẹ̀ kú ònà lẹ́yìn wá gbà lẹ́yìn náà kẹwàá dámi sí àfànára ìgbẹ́ àní kó yí pẹ̀kú omi tó bá wà ohun ká tó dámi sí a sì tún ní dámi sí tán ká tún kó yí pẹ̀kú omi bẹ́ẹ̀ àwọn ọ̀dọ̀ àdíṣì lórí ti wà yìí wọ́n tún ní rìwáyà míì tí wọ́n tún gbà wá láwọ́dà black mímọ̀ sí wọ́n tún ní rìwáyà gbogbo àwọn ìwáyà yìí àdíìsì yìí ò lágbára òfìdímúlẹ̀ tí tọ́lẹ̀mílẹ̀ fẹ́ra lọ ká tọ́ẹ̀pẹ́ ó jẹ́ lọ́dọ̀ ànàbí ṣùgbọ́n àwọn èèyàn kan wà mẹ́lẹ́ pé àdíìsì òfin lágbára pé kákóyé pẹ̀lẹ́ kúrò kó ló ní pé á dá orí sí alágbára gbogbo ọ̀nà tí ẹ̀rí ẹgbà wà òun láti sàlàyé náà so kí láti sí o á dá omi sí gbogbo bá ti jẹ́ ẹ̀gbin tó bá dàbí gbogbo wọn pátá yẹ́yẹ́ tó bá ti dà lẹ́ẹ̀lẹ́ àdà olùsùn sọ̀rọ̀ wáyé pé ẹ̀gbin wa jẹ́ ìgbẹ́ ẹ̀gbin jẹ́ ìgbẹ́ nǹkan bẹ́ẹ̀ ó dìrìdì tí ó wà lórí ilẹ̀ẹ́lẹ̀ àkọ́kọ́ kó ẹ̀gbin yẹn lágbẹ̀ẹ́ àbẹ́jẹ̀ kan ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ òjò dá ayé gbàdẹ̀ bá pa ẹran ẹgbẹ́ nì ṣẹ̀pẹ́ tí bá lórí ilẹ̀ so bóyá bí ẹgbọ́rọ̀ ha ẹgbẹ́ kí ẹ hakú mẹ́ so tẹ́lá hakú mẹ́tàn ẹ̀tùn ibi tó lọ pẹ̀sọ́ pípẹ́ nǹkan méjì ló lè dà sí ibi tó jẹ́ da omi sí aṣọ ní ìsìn ìtọ́dá sí omi lẹ́yìn ó fi fọ́ ìmí wà rẹ̀ pé tó bá jẹ́ pé ìtọ́ lọ dà sí bí nǹkan lọ jẹ́ wípé inú bẹ́yà bí abọ́ bí abọ́ abọ́ ní ìsìn ìtọ́dá sí àbítọ̀ kan sí bí orí ọ̀bẹ wọ́n gbà ìpẹ́ta bá rí nǹkan kan dá lé sí nù tí ó fi kúrò tó ẹgbẹ́ àánúnú ni bẹ́yà sọ láfínúnú ni bẹ́yà tọ́lẹ́tù láfínúnú ni tí ó fi kúrò ń bẹ́ẹ̀ sọ wọ́n ní òfin kàfí ọ̀bọ̀rún bẹ́ẹ̀ torí pé ẹ̀jẹ̀ ọmọ pé ẹ̀jẹ̀ táàwọ̀ yẹn tí a bá pa ẹran tó bá ṣe síbi ara ọ̀bẹ ẹgbẹ́ ẹgbẹ́ adẹ̀rẹ́ fi pa ẹran míì sọ alẹ́fómi fọ́nù adẹ̀lẹ́ fi bí tọ́lẹ́tù kálí kí ni ọ káfí nú ẹ̀jẹ̀ kó mẹ́rin ká tó fi lọ dú ẹran bí wọ́n sọ pé àwọn sọ̀hábà wọ́n máa pa ẹran tẹ̀lé ara wọn láyé ànàbí ẹgbẹ́ àtẹ̀lé ẹ̀jọ́ lọ máa rí pé wọ́n máa ń lo omi láti kọ́kọ́ fi fọ́ kọ́kọ́ fi sí ọbẹ̀ yẹn nù kó ló fi wọ́n àrọ̀ dún ni ó lè wọ́n lù nù wọ́n lù kọ́ mẹ́kẹ̀ẹ́ kú lọ́tẹ́ kọ́ mọ́sí ẹgbẹ̀rẹ̀ ṣẹlẹ́yìn wọ́n gbà náà àwọn afá wọ́n ní àwọn ọ̀rọ̀ méjì kan fífí dandan ní ká dami sí i tẹ́gbẹ́ mọ́sálásí yẹn ibi tá ti ń kírun àbí àyíká fẹ́ lò ó ẹ̀sìpọ́sì sí ojú sánmà báyìí àbí kó tẹ̀ máa ẹ̀sọ́ ojú sánmà ó tà láǹfààní tẹ̀gbẹ́ láwọn nǹkan tó lè gbẹ̀ nǹkan látẹ́gùn wà tẹ̀gbẹ́ tílẹ̀lẹ̀ bá wà ń gbà mí látẹ́gùn máa ń fẹ́ sí yóò gbẹ̀ sí mi tó rùn bá ń ràn tó bá ń ṣe yóò gbẹ kódà nígbà mi tí nǹkan tílẹ̀lẹ̀ bá ṣe dáadáa jù ilẹ̀lẹ̀ lè fa gbogbo ẹ̀ mú tẹ́yẹ̀yẹ́ òmìnirí afterwave ọwá ní tọ́bá wá gbẹ báyẹn ń kọ́ ìpẹ̀lẹ̀ ṣe orílẹ̀ kádàmì sí àwọn ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ní àgbọ́dọ̀ fún má dàmì sí tàà bá ti mọ̀ pé ẹ̀gbẹ́ wà bẹ́ awárí kó ti gbẹ pẹ̀tẹ̀gbánẹ̀bí ànábì dàmì sí ni ṣùgbọ́n àwọn àfáà wá sọ pé tààrà inú tèmíyà inú kọjí wọ́n sọ yí pé tó bá ti gbẹ tó bá ti gbẹ kò ní ìdí pé káyọ̀ sọ pé a fẹ́ dàmì sí mọ́ wọn wá ní kí ló dà nẹ́bí òfin wá fi ilẹ̀ kọ́ gbẹ àdébí ò lè fi ilẹ̀ kọ́ gbẹ tó gbé mọ́sálásí wọ́n fẹ́ wọ́n lè máa tọ́ sáfù kó débẹ̀ yẹn so ibi náà yẹn ti ń kírun ni ààlè ọlọ́gbọ́dé fẹ́ ní ẹjọ́ sí tàbáníká fi ilẹ̀ ẹ̀kọ́gbẹ́ ẹ̀lúmí lè lọ fara kótọ̀ yẹn àbí ẹgbìyàn tó lè máa múfù lọ bòmí tó tó wá ní bébí àìbómi ní gbọ́nlá sí tó yẹ látara bẹ́ẹ̀ wọ́n ní tó bá gbẹ̀ tẹ́gbì bá ti gbẹ fún ààrẹ táàrójú ẹ̀gbìn yẹn mọ́ òsì nǹkan sí ọ̀bùrú bẹ́ẹ̀ tó látara bẹ́ẹ̀ àwọn àdísì kan wá lórí ọ̀rọ̀ yìí àdísì kan la lò lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n náà bá fẹ́ sára ìfún àmì yìí pé tí àdísì tí ibùn tèmi yà lò àdísì abúlábínú Umar wọ́n làdísì yẹn òun Umar

inú tẹ́lẹ̀ àgbẹ̀gbẹ̀ tó gbé ní àdíjẹ́ mú wá fún ẹni ìtọ́ wọn àwọn sàbẹ̀ lọ dání sí pé ìmọ̀ gbẹmọ́lẹ̀lẹ̀ yóò ti gbẹmọ́lẹ̀lẹ̀ ṣọlọ́pàá abẹ́ títọ̀ yẹn bá ti gbẹ mọ ilẹ̀ ẹlẹ̀ èyí sí dandan fún wa kádà omi sí ṣùgbọ́n sọ wá pé zakatulẹ̀ arúgbí mímọ́ lẹ́lẹ̀ òun náà ni yíbsọ̀ bíbẹ̀rẹ̀ àwọn jùfúfúlẹ̀ arúgbí sọ ìràdísí náà pé tọ̀húrù pé òun náà àgbẹ̀ tílẹ̀ bá ti gbẹ ọ̀tù húrù á òun náà ni mímọ̀ rẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn àdíkẹ́lẹ́ òfin múlẹ̀ ara kẹsìn kan lóbi ṣùgbọ́n tílẹ̀ yẹn bá gbẹ fún ara rẹ̀ wọ́n sàlàyé fún àrí pé ó ti di nǹkan tí a lè lò so látara bẹ́ẹ̀ àwọn apá wa ń sàlàyé fún wa lọ síwájú sí nípa àwọn nǹkan tí wọ́n fẹ́ ká mọ̀ ìwájú mo sọ fún alẹ́ kan pé ta bá fẹ́ correct èèyàn ó ní àwọn mẹ́jẹ̀mù kàkà díẹ̀ fún wa níbẹ̀ ẹ tó fẹ́ correct ò gbọ́dọ̀ wù dáadáa ẹ náà fẹ́ correct ìdáni fẹ́ correct wà mọ́sálásí rí ẹ rí rí mọ́sálásí ẹ̀dẹ́ rí mọ́sálásí ọkọ̀ wọn mẹ́lásí lọ́jọ́ alákọ̀ọ́kọ́ ẹ wá fẹ́ máa correct ẹ̀ ẹ̀dọ́kọ̀ wọn mẹ́lásí ẹ̀kan wípé ah bàbá ẹ̀ tó ń gbé bẹ̀rù àwọn mọ̀ ní mọ́sálásí ah ẹgbẹ́ lọ́dọ̀ ọlọ́run fún akírun ẹ̀wọ́n fẹ́ kọ̀rẹ́tì ẹjọ́ náà tó ọmọ láàrín ní ilé àwọn ahóòrì ẹgbẹ́ bí ó ti máa ṣe yọ́ yàtọ̀ gbẹ́yìn níbi ọgbọ̀n bẹ̀ tọ́ ni tó ìbíṣẹ́ ti máa sàgbàrá tó wá gbé ẹgbẹ́ bẹ̀ ní kóhùn títọ̀ ẹ̀sìn ilé bílẹ̀ ní tọ́ ni máa ń tọ́ bẹ̀ tó ti níbẹ̀ ti bá lò àmọ́ wẹni tí a fẹ́ kọ̀rẹ́tì sálágìdì ni sóní ìṣesí ẹni tó wà ìtànkì lábáwá oko ni lábáwá oko gan ni yìí wọ́n máa ń gọ̀ ìgígọ̀ máa ń wà ní pé lára wọn ìjọ ẹni lójú wà lára wọn jíjìnà tó bá pọ̀ mi tó gbé òní máa tí bá ń gbàgbé bá pọ̀ èyàn mọ̀ rí ṣe ọba gbogbo wọn wọ́n yóò gbogbo àwọn èèyàn tó ń wá pẹ̀pẹ̀ èmi nìkan ìrìnà tó wá láàrin àwọn èèyàn àìsí báyìí láàrin àwọn èèyàn ìtàbẹ́lò náà ní pé a máa wo ẹni tá fẹ́ correct a wo correction tá a fẹ́ ṣe wípé tó bá ti gbẹ́gbẹ́ nǹkan tó tóbi ní ó jáde lẹ́yìn kí ni ó correction yẹn tàbí pé in tó burú jù ni tó wà ní àwọn ah, ìjà máa síbẹ̀ wọ́n tún wá sí mọ́sílásí yẹn pàfẹ́ mẹ́fún ẹnìkan bọ̀dọ̀ akírun mẹ́ àà ah, ah, ó burú pọ̀ so a máa sọ lásán fún ayé pé tí wọ́n bá dátọ̀ mọ́ lárúbáwá yìí dì í ìyàn ló jẹ́ fún lárúbáwá yìí o tí wọ́n bá ni gbogbo ìtọ́ yóò ṣe kí ni yóò fọ́n mọ́ so ànábì wá ní ẹ lọ dán nǹkan sórí ìtọ̀ rẹ̀ gbogbo àwọn sọ abátọ̀ wà bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan sórí ìtọ̀ rẹ̀ níbẹ̀ yẹn amúrùdí ẹlẹ́yìn wọ́n ní àwọn kan ní ó ṣe gbogbo náà lọ gbé bọ́kẹ́tì kan bí gbogbo bọ́kẹ́tì yìí i sọ so àrí nínú ìtọ̀rẹ́ nìyẹn so àtórí bí àwọn tẹ́jẹ́ àwọn sọ̀hábà bí wọ́n ti lánínú àdísì yẹn adáwọn sọ̀hábà bí wọ́n ti máa ń tẹ̀ lánàá bí àríyàn wọn ò jànábì yàn bánàbí ní bá wọn sọ̀rọ̀ tí wọ́n jànábì yàn jànábì yàn ẹ̀lú ní àwọn tó jọ gàrẹ́ ọmọ bá sọ̀rọ̀ báyìí ó tún máa sọ̀rọ̀ mí bùdábì ní kọ́ máa ṣe so ó ní wọ́n ti ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí so àmẹ́bí náà nìyí àrí bí usnu tààlì ní rọ̀súnwò bádẹ́bí ti kọ́ lágbáwá ìbò ti kọ́ lẹ́kọ́ ànẹ́bí kò jágbé wọn lámìlẹ́sì jẹ́rì wà lámìlẹ́wà bí ànẹ́bí òun ànẹ́bí sàlàyé fún débi tí ó tẹ́ lọ́rùn tẹ́lẹ́bí ó tún má làyé ṣe ń gbà mí wọ́n ni ànẹ́bí bayyana lahu ànábì sàlàyé fún alìkúkùmà ṣẹ̀rì aláwájì rín itma annà ilẹ̀ so ànábì sàlàyé múrẹ́gbé ó tẹ́lọ alìkúkùmà farabalẹ̀ sàlàyé fún ojú kó kílẹ̀ sí ẹgbẹ́ màlàyé sí ele mí tó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn ibẹ̀ ni wà lọ́nà ti tẹ́lẹ̀ àtúmọ̀ kọ́ àlàyé ṣíṣe àlàyé ṣíṣe ànábì farabalẹ̀ sàlàyé fún so gbogbo àwọn kẹwọn yìí òun náà lárí pé àdísì táǹkà yìí àdísì ń ṣe kí ni ọkọ̀ wà ní sọ ọkọ̀ wà ní àwọn kan wà yìí kálẹ̀dẹ̀ máa yára láti ṣe mọ́tótó àwọn àyè tó bá ṣe pàtàkì torí àyè mọ́sálásí ó ṣe pàtàkì nínú àdísì náà láti rí rẹ̀ wípé àdébìlẹ̀ pàwọn látẹ ẹ̀dẹ̀ lọ fún mi sí tó gbé ìyẹn lọ́kọ́ ṣe pàtàkì jù àdébìlẹ̀ ọkọ̀ bá kí ẹ̀gbìn ọkọ̀ kó bẹ̀ àmọ́ ewu tó bá kọ́ pàtàkì lákọ́kọ́ máa ti síwájú kẹgbẹ́ ìgbẹ́ tó bá kọ́ kéré ìdí òkìkọ́ tó ẹ̀kọ́ láti síwájú kẹgbẹ́ ọgọ́gọ́ kú láàyè yẹn tó gbáwẹ̀ rẹ̀ wọ́n síwájú láti wọ́n bọ̀ wá káàkọ́ ọmọ yẹn jú ìjà náà àmì ẹ̀sùn bá àti gbọ́dọ̀ ju ẹ̀gbí sílẹ̀ bẹ́ẹ̀ náà ni pé wá gbélẹ̀ dání ojú ojú nù níbi tó ń lọ ọwọ́ òfin mọ́sálásí ló jù sí sọ mọ́sálásí ní ẹ̀mọ́ ju ẹ̀gbí sí kẹba sàlàyé fún wa àìjúdọ̀ síbẹ̀ àìjú ẹ̀gbí síbẹ̀ sọ látara bẹ́ẹ̀ ìtọ́ni yìí ká máa sọ́ra fún un tàbá fẹ́ tọ̀ kọ́mẹ̀jì ò máa jí wa lára tó pé àṣírádìsì kan fẹ́ pé àwọn tí wọ́n bá ń tọ̀ tí wọ́n ṣe mọ̀ tó tó dáadáa nínú àwọn tọ́lọ́wọ́n bó máa fìyà jẹ nínú sàárè òun náà nìyí wọ́n jẹ́ so látara bẹ́ẹ̀ àdísì yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí èmi lè kà fún wa tí ó kọ́ wa òun náà ní eléyìí ṣẹ̀dá bá ti rí ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn lópin ìgbàtẹ́ni eré ìbá ti ṣalágídí tí èsì kó jẹ́ pé ó wá ṣe kìíní ẹni bá gbó fi ọwọ́ fúfú yẹ mú nǹkan tí ẹ̀yìn fọwọ́ tí tó bí mú tẹ́rí pé báyá àìgbọ́n àbí àìkòyé òun náà ló fi wá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí so kárí pé àkọ́ irú ẹni bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ so àdísì nǹkan tí ó fẹ́ sàlàyé fún wa òun náà ni èlé gẹ́gẹ́ bí àwọn àfá gẹ́gẹ́ bí wọ́n ti sàlàyé fún wa ó wà ní báàbù bí yá ẹni pé omi a máa fi ṣe ìmọ́tótó ẹ̀gbin òun náà ló jẹ́ nǹkan tó jẹ́ pé ó tóbi jù tí a máa fi ṣe ìmọ́tótó so a bọ̀ sínú àdísì tí ó tẹ̀lé àdíṣẹ́lẹ̀ kọkànlá òun náà ni ó tẹ̀lé wàá nínú Umar radiyallahu anhuma fàá qala rasulullahi uhillat lana mẹ́ìtàtàní wàdàmáàni فأما الميتتان فالجراد والأود wà á mọ̀ zaman fàdìkàlìlú wà ti hàn àkọ́jáwò ahmad wàbnù májá wà fi ìdọ́ àfò àdísì yìí ó wá látọ̀dọ̀ àbíláàbí gẹ́gẹ́ bí wọ́n ti kọ síbẹ̀ àdísì yìí ó wá ń sàlàyé fún wa wípé àwọn nǹkan tó jẹ́ mẹ́ìtàtáàni mẹ́ìtàtáàni òkú kápẹ̀ ní òkú bèèrè torí pé a máa padà wá sàlàyé àbílẹ̀bùn Umar àti sàlàyé fún wa síwájú sọ àríkà ìjẹ̀ sọ́kàn rẹ̀ fún wa torí ẹ̀ inú àdísì láàmà lọ direct bẹ̀kọ́ lórí pé màá sọ túnmọ́ àdísì lọ àdísì ẹ̀yìn ọ̀dẹ́ mẹ́rẹ̀wà wá ọlọ́gbẹ́ nígbàtí wọ́n sọ àdísì wọ́n ni wà fí ìdọ́ àfò ṣùgbọ́n láti sàlàyé àdísì ẹ̀ kó lè bá yíwa dáadáa àdísì yìí a ń pẹ nìkan ní zaidu buna aslam zaidu buna aslam ọ̀nà ni a ń pẹ̀ẹ́ zẹ́ẹ̀dì múnà aslam so aslam yìí òun ni ó gbà wá látọ́dọ̀ ibn eh, umar zẹ́ẹ̀dì múnà aslam aslamu so eh, ibn umar anabi and ibn umar aslamu so zẹ́ẹ̀dì múnà aslamu gbà látọ́dọ̀ yẹn gbó gbà látọ́dọ̀ aslam aslam yẹn ni wá sọ gbó gbà látọ́dọ̀ ibn umar tẹwàá ní zẹ́ẹ̀dì múnà aslam yẹn ọmọ mẹ́ta ló ní ọmọ mẹ́ta ọmọ rẹ̀ àkọ́kọ́ jẹ́ Abdullah ọmọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì jẹ́ Usama ọmọ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n jẹ́ Abdulrahman ọmọ mẹ́ta ló ní Abdullah ibn Zayd ibn Aslam Abdurrahman ibn Zayd ibn Aslam Usama ibn Zayd ibn Aslam àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n gba àdíìsì wá látọ̀dọ̀ kí ni o Zayd ibn sẹ́yìn àti àwọn àbáwọn bàbá rẹ̀ aslam aslam ọ̀rọ̀ lọ́rọ̀ gínà ọwọ́ abdullahi wọ́n gbà pé abdullahi bin umar wà gbà látọ̀dọ̀ ànábì ìtàwọn gbà wá níyẹn pé ó gbà látọ̀dọ̀ àná àwọn afáwọn ni rárá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn àfáàdọ̀ afá wọn àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ìkínáṣẹ́ o àwọn àfáà wọ́n ni àdísì wọn o ó dìgbà tá a bá tó rí àdíṣe ẹlòmíì tó bá kún wọn lọ́wọ́ ká tó lè gbà wọlé tẹ́nìkan bá gbà àdíṣe ọ̀rọ̀ àdíṣe ẹni yóò ṣe dáadáa tó ní pé àdíṣe yúktabu àdíṣù ẹ̀ka àdíṣe rẹ̀ lẹ̀ tàbá tó wá rí kí ni o ẹlòmíì tó kún àdíṣe ẹ lọ́wọ́ òun láti wá kí ni o gbé àwọn mẹ́ta tó wá rí nìyẹn àwọn mẹ́ta ló wá gbà á pé Abdullahi ibn Umar ó gbà wá látọ́dọ̀ ànábì àwọn ẹgbẹ́ mẹ́ta yẹn ìbàlẹ́gbẹ́ ọmọ bàbá kankan náà jọ ni wọ́n wọ́n bá ara wọn lọ́wọ́ ọba ní eléyìí dọ̀yí ìfàbẹ́kọ́ ni eléyìí náà dọ̀yí eléyìí wọ́n ara wọn lọ́wọ́ àdíjì ọba wọ dálájá tó kí ní ọ asana ọkùsùn so clearly sí máa ọba dálájá tó àdíjì asana àwọn àdíjì dálájá tó ọkùsùn so kọba débẹ̀ ṣùgbọ́n àwọn sọ pé àfilẹ́fún Umar ó gbà wá látọ̀dọ̀ ànàbí gbòòsùn wọ́n bẹ̀ lọ́dọ̀ ànàbí àwa ní rìwáyà míì tó yàtọ̀ sí kí ní ọ rìwáyà àti wọn dárùkútù nígbà wá bẹ̀yẹ̀ ákì ìgbà wá mẹ́rìwáyà ti Suleiman ibn Bilal Suleiman ibn Bilal yìí òun lòun yàtọ̀ kí òun àrẹ̀bà lọ́dọ̀ Aslam Zaid ibn Aslam wọ́n sọ pé òun Aslam asìnàwà ọ̀rọ̀ gíní Abdullahi ibn Umar wọ́n ni Abdullahi ibn Umar ló wá sọ ọ̀rọ̀ yẹn kèé ṣe pàánà sí ìlú ó sọ gbogbo náà àdíṣẹ́ ilé ọjọ́ ni ọ ẹn tó gbà nígbèrè àṣìlẹ̀ wọ́n ni bí láàá ẹn tí wọ́n gbà díṣẹ́ ẹ̀ ni ọ tí wọ́n máa gbà wọlé ni ó ti lálàáfíà àdíṣẹ́ wá lálàáfíà ibnu umaru ni kò kí í táwọn àgbogbo àwọn afáàkẹ́ sì wá dí ẹ̀ lọ ìtọ́jú ẹni wípé ọ̀rọ̀ ká ní ó Abdullah ibn Umar kò kí ṣe ọ̀rọ̀ àmàbí kò kí sọ̀rọ̀ àlébí ṣùgbọ́n láhú okùnmù rọ́fù láhú ni pé ó ti di ọ̀rọ̀ ànẹ́bì ájàkọ̀rọ̀ ànẹ́bì ni torí pé sàbí yìí tí sàbí bá wọ́n sọ kí ní ìdẹ́tọ̀ fún wa ó mú wá ní mẹ́jìúlù wọ́n sọ kí ní ìdẹ́ ìwọ̀ fún wa ó mú ara yẹn ta ní wà nínú fáyì ní ẹ ṣé ẹ̀lìkáàdì ń sọ nǹkan dẹ̀tọ̀ fún sàbí kò sí ẹ̀rí sí máa bí ọ̀dọ́ wọn bá sọ yí gbé wọ́n nà ní lálẹ́ àná ẹ̀kí lọ́lọ́ sínú làkẹ́yàn bàbá rẹ̀ náà nígbàtẹ́gbó délé ah wọ́n ní mi lálẹ́ àná o àdìrìkítà lọ́nà bàbá rẹ̀ ní àwọn sàbí yóò lẹ́ni gangan tí ń sọ nǹkan dẹ̀tọ̀ fún wọn wọn lẹ́ni gangan tí ń sọ nǹkan di kí ni ó èèwọ̀ fún wọn tó ju kí ni lọ tó ju ànábì lọ ibùdó bọ́ọ̀rọ̀ wá sọ pé wọ́n sọ kí ní ìdẹ̀tọ̀ fún wa a wà ní onídàájọ́ pé ànábì ló ṣe kí ni ó ló sọ tó pé wọn ò léèyàn méjì èèyàn mẹ́ta kan tí ń ṣe kí ni ó tí ń sọ nǹkan di ẹ̀tọ́ fún wa ọlọ́run sọ wá ṣe kí ní ìdẹ̀tọ̀ ànábì ò wá sálàyé fún àwọn sọ̀hánà sókè lè so látara bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn afọ́sọ wípé bí ìgbà tó jẹ́ wípé ànábì náà ló sọ nìyẹn so àdísìn ní problem mọ́ nísìn àbọ̀dí problem mọ́ ní problem mọ́ so àdísìn ní problem mọ́ so ìtọ́wà mi bíi òun ni wọ́n sọ àkàrájáwó Ahmad wabnu Majah èyí tí wọ́n mú wá níbi bí tó jẹ́ mọ́ òṣùlù yẹn òun ní problem. abẹ́ẹ̀kọ́ ní ni èyí tí dárùkú nígbà wá àti bẹ̀ẹ̀ ákì gbà wá àwọn èyí ò tó lọ́tọ̀ọ̀ bẹ́ẹ̀ bí àwọn àdíṣù yẹn bó ti rí yẹn wọ́n ní òhìláti mẹ́ìtàtà òhìláti lánàá kìnà mẹ́ìtàtà so wọ́n sọ di ẹ̀tọ́ fún wa mẹ́ìtàtà ni mẹ́ìtàtù kí ló ń pè bẹ́ẹ̀ ìtàn pè ní mẹ́ìtàtù àwọn ẹ̀ẹ́ ìntọ́ bá ti jẹ́ pé ẹran àwọn ẹran tá ń jẹ yẹn ó wá jẹ́ wípé ó kú láì ṣe wípé apá bí wọ́n ti ní kápá kẹrin ẹ bá ti kú báyẹn ó máa jẹ mẹ́tàtù gbogbo nǹkan dání ká máa jẹ tó lẹ́jẹ̀ ó dání ká máa jẹ tó ní ẹ̀jẹ̀ tẹ́gbẹ́ dá ní láti dú irú àwọn ẹran yẹn wá nìyí ó kú tọ́rọ bá ní káwò fi jẹ́ ni wípé ká ju dídú tá a bá dú yẹn òun làwọn ó fi lè jẹ́ tó kílẹ̀ ní sínẹ̀ dídú bá dú láti kí ni ọ láti jẹ́ àwà dú ọwá kú fún rẹ̀ ẹnìtì ló lè fa tó fi lè kú abẹ́ẹ̀kọ́ ni ni ṣọ̀gbọ́n tó bá rí kọ́fà tó fi kú kọ̀ bá jàbọ́ wọ́n bá kàn kọ̀ bá jẹ́ pé ó sì nǹkan jẹ́ ni òun lọ́wọ́ rí gọ́ jẹ́ àbá àmọ́ mọ́ tọ́fà tó fi kú táà bá ti lè rí jú kẹ́jẹ́ ọ̀dá alẹ́ báyìí kí ní ẹ̀dọ́ bá ti kú báyìí oná pè ní kí ni ọ mẹ́ìtàtù tí ìgbàmà tí wá jẹ́ báyìí mẹ́ìtàtù yẹn in tó kú yẹn ó ti di wípé ẹ̀gbin ni bó ti wà yẹn á lè jẹ́ tẹ̀rí ẹ̀jẹ̀ yẹn tí wọ́n tú jáde nígbà tí wọ́n bá tẹ́ra bá kú tán yẹn ẹ̀jẹ̀ tí ó tú jáde sílẹ̀ lẹ́yìn òun ní máa jẹ́ kẹrin ọmọ jẹ ìgbìmọ̀ tí ẹgbẹ́ ẹ bá fi lè kú tẹ́jẹ̀ ẹ sẹ́kù sínú ara rẹ̀ báyìí ẹ̀gbin lọ́nà yẹn ẹ̀gbin oníkíní ẹ̀ràn yẹn àwọn tí ò kì a jẹ́ èèyàn tẹ́yàn bá kú gbàlẹ́wọ̀ ẹ̀dú ó fi ṣe fún ayé náà so àtìmọ̀tà ló ń jẹ́ mẹ́ta tún so àwọn aníkẹ́ òhìn mẹ́ẹ̀tàtààni nǹkan méjì tó máa ń jẹ́ mẹ́ẹ̀tàtù wọ́n lè pè ní mẹ́yìtàtù wọ́n lè pè ní mẹ́yìtù wọ́n lè pè ní mẹ́ẹ̀tù pẹ̀lú kọ́rẹ́tì mẹ́ẹ̀tàtù mẹ́yìtàtù ẹ̀yẹ́ rẹ̀ lọ́ mẹ́ẹ̀tù mẹ́yìtù <clears throat> Aya Kùránì wa orí mati aláìkún mo lè mẹ́ tátù wà dánù ìrùsọ́tù máa ìdá ayẹlẹ̀ kẹta ọlọ́wọ́n bá tọ́ di èèwọ̀ fún yí àlìmẹ́ ìtàtù ìntọ́ bá ti jẹ́ mẹ́ ìtàtù ọlọ́ni pé ẹgbọ́n sí kí ni ọ ẹ gbọ́dọ̀ jẹ́ omi pé gbogbo ló bá ti jẹ́ mẹ́ ìtàtù ẹ̀gbin ni o àgbọ́dọ̀ jẹ́ wọ́n wá fẹ́ yọ méjì fún wa lẹ́ẹ̀bẹ̀ pé méjì tá a fẹ́ kàjí o àwọn òkí ṣe kí ni ó wọ́n kì í ṣẹ̀gbẹ̀ ọ̀yọ̀ méjì lẹ mẹ́ta táàrí wọ́n fẹ́ bá yọ méjì lẹ wàdàmẹ́rin àti ẹ̀jẹ̀ méjì ẹ̀jẹ̀ méjì pẹ̀lú kí wọ́n lè parí àdísìn lónìí tó gbọ́n lọ́mọ́ pé orí mọ́tí alékùnmùlì mẹ́ìtàtà ẹwù mẹ́ìtàtù àfọ́n wà dámù wọ́n sọ bí ẹwà fún yí alìmẹ́ìtàtù ìjánpé ní mẹ́ìtàtù tó mọ̀ sàlàyé fún wa àtẹ́jẹ́ ẹ̀jẹ̀ tá a bá wá dú ẹran tẹ́jẹ̀ yẹn bá dáalẹ́ẹ̀lẹ́ ẹ̀jẹ̀ tó ń dáalẹ́ẹ̀lẹ́ kéèyàn wá gbé kó wá yọ bóòlù wọn máa jẹ ẹ̀gbin ni tẹ́jẹ̀ yẹn bá ti ń dáalẹ́ẹ̀lẹ́ ẹ̀gbin ló bá ta síyàn lára gan ẹ̀gbin ni ẹ̀jẹ̀ tí bá náà fẹ́ pa ẹran tẹ́gbẹ̀ tẹ́ntì rẹ̀ ṣe kí ni o tó ta síyàn lásọ ìgbìn ni ẹgbọ́dọ̀ fọ́kú mẹ́ ṣe gbogbo ẹ̀jẹ̀ wá ní ẹ̀gbìn so ẹ̀gbìn àyà mi ti wá nínú sọ́tà ní àrùn àyà 145 kúlílá ajídù fi máa ó híyà ìláyà mọ̀hárọ̀mọ́ alátọ́hì yẹ̀kẹ̀ amú mi ò rí nǹkan kan nínú nǹkan tó bí ránṣẹ́ sí mi tó jẹ́ èèwọ̀ fẹ́ tó bá fẹ́ jẹun tó wá jẹ́ igé kò ní jẹ́ kí níyẹn ilá ayẹ́kú náà mẹ́rin tátà àódámọ́ masfúù àyàfi kó jẹ́ mẹ́rin tátà òkú nǹkan àódámọ́ masfúù àwọn afá ní ẹgbẹ́dọ̀ lọ dé dámù ti bẹ lókè inú sátúmọ̀ ìdá yẹn kẹ́ẹ̀pẹ́ ní àdámù alìmọ̀sí ẹgbẹ́ kọ́ ìdá ni lọ́dọ̀ àwọn afọ́ oní usul ẹgbọ́dọ̀ mọ́ débẹ̀ ìtì fá kan lọ́dọ̀ gbogbo wọn ẹ̀jẹ̀ tí a bá dá alẹ́ látara ẹran nígbàtà fẹ́ dù yẹn òun ló jẹ́ kí ẹran

hukumu wọn méjì náà dẹni pé àrọ́mù tí sábàbù àti hukumu bá ti lè papọ̀ ẹ lọ máa ṣe tẹ̀kì yìí dù ètò bá wá ní mútílápù ẹkọ̀ ìyádà rẹ̀ pẹ̀lú ẹ̀ so adamu mọ̀sùn ni tí ó sì so ẹ̀jẹ̀ tí wọ́n bá dá alẹ́ lẹ́yìn tó dá alẹ́ lára nǹkan nígbàtà dù ẹ̀jẹ̀ yẹn òun ló jẹ́ ẹ̀gbin ẹ̀jẹ̀ tó bá sára ẹran ẹ̀jọ́ sàtẹ́gùn sára rẹ̀ owó ẹsẹ̀ kí ni o òkí sẹ́gbí ẹjọ́ mẹ́ẹ̀yàn àwọn abẹ́ àwọn ìjùmọ̀ wà lórí ẹ̀ àwọn afáàní ìjùmọ̀ òye ò lè fi di múlẹ̀ wáwẹ́ ẹ̀wọ́n tó ọjọ́ abẹ́ ẹ̀jẹ̀ wà ẹ̀bá mẹ́ fi kàtí àwọn ọgbẹ́ ah, àwọn afáà sọ báyìí ẹ̀bá ẹ̀lẹ́yìn ọkàn wọ́n sọ ah wọ́n gẹ́gẹ́ ní ìkọ́ jókòó pé kí lọ ń àwọn afáà wípé ẹ̀jẹ̀ ọmọ èèyàn kò lè jẹ́gbìn wọ́n mẹ́rin tọ́pọ̀ wà ṣùgbọ́n ẹ̀rí tó lè dispute rárá ní pé àwọn tí ẹ jẹ́ àwọn ṣòwádá ẹ̀lìkan ní ẹ̀ẹ́sì ah, lọ́kọ́ jẹ́ ẹ̀gbìn ẹ̀ẹ́sìlọ́kọ́ kọ̀kọ́ jẹ́gbìn rí ìtòòdì kọ̀kọ́ jẹ́gbìn rí ọwá padà wá di pé ẹ̀wọ́n àṣẹjùmọ́ lé lórí ọkọ̀kọ́ ti jẹ́ nǹkan lẹ́gbẹ̀ẹ́ ìṣẹ́gbìn wọ́n ti wá ṣẹjùmọ́ lé lórí ṣẹ́gbìn ni lórí ẹ̀jùmọ́ yẹn ti wá dúró ara o bóòlù ti fẹ́ dúró tó tapàdí ti ànábì àwọn ṣùwádá àwọn tó bá kú sójú ogun àníbì ẹ̀sìn wọn pẹ̀lẹ́ jẹ́ wọn àlẹ́yọ̀ ní kí wọ́n lè síyàn láàáyé pẹ̀lú nǹkẹ́ ẹ̀gbìn láíláí kó jẹ́jẹ́ pẹ̀lẹ́ jẹ́ wọn wọ́n jẹ́ ọ̀bẹ̀rẹ̀ gẹ̀ẹ́gẹ̀ ẹ̀yọ́ tó mọ̀ sí jáde ẹ gbọ́dọ̀ wẹ̀ wọn ẹ̀sìn wọn pẹ̀lẹ́ jẹ́ wọn bẹ́ẹ̀ bọ́ wọn lọ́jẹ́ àníbì àwọn ibi ó síyàn pẹ̀lú kí ni o nǹkan lọ́jẹ́ gbìn àtàwọn ẹ̀rí mi wọ́n jẹ́ mi sọ́tọ̀ báyìí pàtì ọ̀rọ̀ ọmọ èèyàn yẹn sì tún jẹ́ nǹkan tó mọ́ ẹjọ́ sì tún wà lára pàtì yẹn náà tẹ́lẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ bá náà ẹgbẹ́ gbé ní tó látara bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n ń sọ fún wọn bí ní kí ni ọ àdámú kí ni ọ alìmọ̀sùfò ẹ̀jẹ̀ tí a bá dà kìí pé kìí yẹ gangan jẹ́jẹ́ nǹkan náà fẹ́ kà fún abẹ́ sọ pé jẹ́jẹ́ ní ìlú kìí ṣe pé gangan jẹ́jẹ́ ẹ̀jẹ̀ kan ti lọ́ mọ́ ni tó pé nǹkan náà fẹ́ kà fún ani liver àti kíni o àti spleen liver àti àmọ́ àwọn méjì náà fẹ́ kíni o náà fẹ́ kà fún wa méjèèjì yẹn gangan ẹ̀jẹ̀ nìkan kọ́ kíní kan tí wà tó dún ẹ̀jẹ̀ yìí mọ́ kíní yẹn ló bá di kíni o ló bá dúró láì so plan ní bábì wípé àmọ́ lo nǹkan tó bá wà lára nǹkan fún kúlù tàbí pè lẹ́jẹ̀ sókèlẹ̀ gabáyì wọ́n ni asọ́dẹ̀tọ̀ fún yín mẹ́ìkàtà ní àwọn nǹkan tó jẹ́ òkú bètè méjì wàdàmẹ́ni àti kí ni ọ àti ẹ̀jẹ̀ méjì tó kí wọ́n ni òkú bètè náà sọ alákọ̀ọ́kọ́ oni fa amal maitatani falijarodu wal utu fa amal maitatani falijarodu wal utu ẹ ráwọn àkàmàkàdí sórí àsìkò àmà kọ̀ntínú lórí ẹ̀ jarọ́ọ̀dù kí náà pè ní jarọ́ọ̀dù tata esusun àwọn kan tó ń fò báhùn àwọn náà ń pè ní kí ni ọ jàrọ̀rọ̀ àwọn náà ní family ní ìfún ní jíǹsì ni gbogbo àwọn tó bá ti rí bí tata yẹn tó ń rí kí ni ọ tó ń rí bí esunsun yẹn àwọn ni wọ́n ń pè ní jàrọ̀rọ̀ bẹ̀rẹ̀ pé àwọn eléyìí wọn ò lẹ́jẹ̀ ẹnu jẹ́ pé gbogbo nǹkan tí ó bá ti ní ẹ̀jẹ̀ ẹgbẹ́ bá pa wọn kò sẹ́jẹ̀ rárá tí àwọn ilé ọ̀rẹ́jẹ̀ kọ́lẹ́ abẹ́rọ ni kò lẹ́jẹ̀ owó tí ọba ti lẹ́jẹ̀ ní títí wọn tó wọ́n bá kú nǹkan tó mọ́ ni wọ́n nǹkan bẹ́ kí ni ọ nǹkan tó mọ́ ò ní wọ́n ṣùgbọ́n kí gbogbo wọn là máa jẹ eṣinṣin èyí jù ẹnu ẹ̀fọn èyí jù ẹnu so <laughs> táwọn ayá yẹn jù ẹnu ayá kí wọ́n jù ẹnu èyí tó lè máa jẹ́ ní esunsun tata tó yẹ̀lú jẹ́ pé wọ́n sàrà ìmọ̀lẹ̀ òkè mẹ́tàtà nì àwọn náà tó bá ti kú tó àlè dún wọn tó bá ti kú yẹn wọ́n ni a dún wọn ṣùgbọ́n lẹ́tọ̀ akẹ́kùn ní mẹ́ta tó dàda ayá lò fáwọn ni tó gbé kí lọ́bá ti kú tó gbé ẹni dúdú òsì lọ́rọ̀ tuntun wọn àti dúdú àlọ́rọ̀ wọn ó sì sọ

ma àrùsọ ìṣẹ̀lẹ̀ àwọn sábà kan sọ bẹ́ẹ̀ pé ajagun pẹ̀lú ànàbí sábúwà gàzàwà ogun tó tó méje náà kú lìjàrà fẹ́ gbé kátàlà ń jẹ ní ìpàdé òsùn jẹ àdọ́rà náà jẹ níbẹ̀ tó látara bẹ́ nǹkan tó lẹ́tọ̀ ni òun ò ní ìdí kásẹ̀sẹ̀ kò ní bùkátà sí pé kásẹ̀sẹ̀ dùn torí pé kí ni ó kò sí ẹ̀jẹ̀ kankan ní ara rẹ̀ tó bá jẹ́ pé àwọn agbámú àlepá fúnra wọn so tó bá yẹ pé òun ló kú dáa bá ló ti kú ìjọba ní ààbẹ́ mọ́ tó fi kú so látara bẹ́ àlẹ́tọ́ àti jẹ kọ́dà kó ti kú àlẹ́tọ́ àti kí ni ọ àlẹ́tọ́ àti jẹ tí tó máa ṣàlàyé lọ náà jẹ àwọn ẹranko tí pé wọn fún wa sọ́nà mẹ́rin so àwọn ẹranko tí pé wọn fún wa sí ọ̀nà mẹ́rin so alákọ̀ọ́kọ́ so òun náà ní pé kọ́kọ́lẹ̀ martinlẹ̀ sàlàyé ó tún yẹ dáadáa fún wa àwọn ẹranko tí wọ́n ní kí a máa jẹ wọ́n jẹ́ nǹkan tó mọ́ láyé bí tí wọ́n bá kú tá a bá ti dú wọn wọ́n jẹ́ nǹkan tó mọ́ tí wọ́n bá wá kú tá a bá dú wọn wọ́n máa jẹ́ kí ni o mẹ́ta tù sókèlè jọba yìí àwọn ẹran kan ni àwọn ẹran kan wà wọ́n ní pé a lè jẹ wọ́n ṣùgbọ́n wọ́n jẹ́ nǹkan tó mọ́ gẹ́gẹ́ bí mùsù pé màlàkàfà lẹ́yìn a lè jẹ wọ́n abẹ́ẹ̀kọ́ ni ìgbà tí wọ́n wà láyé wọ́n ṣe kí ni o wọ́n mọ́ tí wọ́n bá ti ń kú báyìí a lè jẹ wọ́n ti so àwọn ẹran kan wà sóbílẹ̀ alákọ̀ọ́kọ́ ẹran kan ní ká máa jẹ nǹkan tó mọ́ ni nígbàtí bẹ̀ láyé táa bá ti wá dù nígbàtọ̀ fẹ́ táa bí pẹ̀lú sẹ̀ríà nígbàtà fẹ́ tó fẹ́ kú ó ti di nǹkan tó mọ́ táa bá ti wá dù pẹ̀lú sẹ̀ríà ó ti di kí ní ọ mẹ́yìn ẹlẹ́gbẹ̀ẹ́ wá ní pé wọ́n sọ ṣùgbọ́n ó mọ́ wọ́n ní ká mẹ́jẹ náà ni ṣùgbọ́n nǹkan tó mọ́ ni láyé bí mùsù ó mọ́ wọ́n ní ká mẹ́jẹ alẹ́gbọ́n ni nǹkan tó mọ́ ni tó bá ti wá kú tán àbá àdú àbá ìdí ni ọ àbá àmọ́dù kí ló máa jẹ́ o mẹ́rin ẹ̀rẹ́lẹ́kẹ̀ẹ́ta ni pé ẹran tó jẹ́ pé kúlù sí náàbì bọ́n wá jẹ́ náàbì wá ẹ̀dígẹ́ ìsẹ́ kí ní ọ tó wá jẹ́ pẹ́ranko àbìjà ní tá a gbọ́dọ̀ sí kí ní ọ nígbàtọ̀ wà láyé kí ní ọ ẹ̀gbìn ni tọ́bá tó wá kú tán èèyàn ọba àdù èèyàn ọba àmọ́dù kí ló máa jẹ́ ó mẹ́rìntà ikọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun tiẹ̀ ẹ̀ràn tán ní ká máa jẹ́ ó sì máa tó bá tún wá kú àbá àmọ́dù ẹgbẹ́ ẹ̀ àbá àmọ́dù so onídìíkadù tó bá tún wá kú orílẹ̀-èdè ní òtún mọ́ àtúnjẹ òun lẹ́jà gbogbo tí ń bẹ nínú omi àwọn ẹran tí ń bẹ nínú omi ẹgbẹ́ ẹran tí ń bẹ nínú omi nǹkan tó mọ́ ni wá tẹ́ bá kú fúnra wọn ẹ̀yìn ẹ̀ lọ fi nǹkan lórí kó kú ẹ̀jẹ̀ tó bá tún kú fúnra ẹ̀fẹ́ ẹgbẹ́jà ló ti kú ẹgbẹ́jẹ̀jẹ́ ẹni lọ máa fẹ́ wàlì húùtù àti kí ni ọ àtẹ̀jà òun wọn so gbogbo kan tí bá ti ń bẹ nínú omi pátá yányán alẹ́tọ̀ àti jẹ́ tó kílẹ̀ tó báyìí àwọn sọ̀hábà àṣàrà wọ́n wà lọ sí ìlú kan wọ́n gbà ní kan tó ń pè ní ìlú Andalus ìgbà tí wọ́n dé ìlú Andalus wọ́n rí àwọn tàtà níbẹ̀ àwọn sì ti gbádìsì sí pé àlejò tàtà wọ́n padà wá rí pé tàtà ilé ìtẹ́yìn àbá jẹ́ àwọn tó jẹ́ nínú wọn bẹ́yàn bá jẹ́ ó ní poison tó lè pa àyàn so látara bẹ́ẹ̀ àkínímọ̀ ti ní poison táìbìsì ní ajẹ́ dáadáa ìtò ìyàkọ́ ìdà tó wà ní ẹ̀sìn tí nǹkankan bá ti ní dọ́rọ́rù tó bá ti ní ìnira àgbọ̀rọ̀ jẹ́ kí ni ọgbọ̀n tí a bá ní ajẹ́ so ráìsì ni wọ́n ní ráìsì ẹ̀tọ́ ni wọ́n ní ká jẹ́ ráìsì tó fẹ́ jẹ́ yìí ó lè pààyàn o plastic ráìsì ni ó tó lè pààyàn kí ní jẹ́ bẹ́ẹ̀ àní ànàbí ní ajẹ́ ráìsì ọlọ́tọ̀ gbogbo gan bọ́bá gbé jẹ́ níwájú ìyàlọ́ jẹwájú ọlọ́run tata yẹn torí pó ti ní ìnira nínú táwọn èèyàn tí wọ́n ti dìtẹ́gẹ̀ náà ti confam ẹ̀ wípé ó ní power poisonous èèwọ̀ ni àwọn afáwọn ọ̀dọ́ wáyé pé ìta àfi jẹ́ tí ó tóbi dèwọ̀ fún aláti jẹ́ kéré ṣe pé torí pó jẹ́ tata abẹ́ẹ̀kọ́ ni torí kí ni ó wà poisonous ní àti kí ni ó là bẹ́ẹ̀ náà ni ẹja tí wọ́n fẹ́ pa tí wá lọ da poison sínú omi wọ́n fi pa poison yẹn ti wà lára kí ni o àwọn ẹja yẹn tó gé poison ti wà lára ẹja yẹn àwà gbọ́dọ̀ sí kí ni o àgbọ́dọ̀ jẹ́ torí kí ni àbí jẹ́ torí poison sínú ó wà lára ẹja kìí ṣe torí pé ẹja jẹ́ èèwọ̀ fún wa gbogbo kílẹ̀ sí abá so látara bẹ́ẹ̀ òun ní wípé ẹja gbogbo omi pátáyányán gbogbo tó bá ti wà nínú omi ìpìlẹ̀ rẹ̀ òun náà ni wípé a mà jẹ gbogbo rẹ̀ pátáyányán àbí ẹ̀bá lè mẹ́rin wá tàbálẹ̀rìn kékeré wà nínú omi so kékeré tó wà nínú omi yìí ìta lè jẹ́ àbí àlè jẹ́ kódà àwọn àpá àtúntàwà ìfún wa pé táà bá gbé nira kankan lè ṣẹlẹ̀ sí wa ń bẹ̀ irú sọ́jọ́ rẹ̀ wá ní kó mú àbá rẹ̀ já nínú omi kọ́dà bí kìnnìún ọ̀nàjẹ́ kọ́dà bí èèyàn ọ̀nàjẹ́ táà bá ti rí nǹkan lẹ́gbẹ́ alẹ́ mú dọ́rọ̀rù wá fún wa lórí ẹ̀ gbogbo gbogbo àdíṣíwá ní áàmù wípé gbogbo táà bá ti bá nínú omi nǹkan tó lẹ́tọ̀ fún wa àbí táà tó rí ẹ̀rí ìbá ẹ̀rí rẹ̀ wá ní ipé kí a má jẹ ṣàdísì kan wá ìtọ́jẹ́ ipé ọ̀dọ̀ jábìrì ló gbà wá búnà Abdullahi àdíjọgbọ́dọ̀ jábìrì búnà Abdullahi wá yìí àwọn àfáà ní àdísì yìí kò fìdí múlẹ̀ torí pé àwọn gbà yìí ẹja tó bá jẹ́ pé ó kú fún ara tó wá léfò sórí omi pé èèyàn gbọ́dọ̀ jẹ́ ọ̀nà àdísì sọ so àwọn àdísì yìí àwọn afáà sọ máa pé àdísì yẹn ò fìdí múlẹ̀ wọ́n tó bá jẹ́ wá ó takò àdísì tó lágbára jùlọ ẹni ẹ̀ ó dún takò ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú jábìr jábìr sọ gbà kan pé àwọn àti àbúrò bẹ́ẹ̀dà àwọn ẹjọ́ travel wọ́n bá ẹja rẹ́gbójú kú sẹ́gbẹ̀ omi alẹ́ ambaro ẹja ló ti kú sẹ́gbẹ̀ omi lẹ́ ókù ẹja yẹn yẹn wọ́n sì ń jẹ ẹja yẹn lódìdí oṣù kan wọ́n jẹ́ kan wọ́n tún mú egun ẹja yẹn wọ́n tún àbúgbẹ́dá tún mú wá báyìí oníkẹ́ni kó gun ẹṣin kó fi gba ẹ̀bẹ̀ kọjá kó fi gba egun báyà ẹ̀ méjì ó tó mọ́ra báyìí ẹnìkan sì gun ẹṣin ó sì gba àárín di egun yẹn kọjá ìfìtẹ́jà yẹn tó ti tó wọ́n tún wá mú díẹ̀ wọ́n tún mú wá sí Madina àníbi ni wọ́n fún un bẹ́ẹ̀ fẹ́wọn náà jẹ́ bẹ́ẹ̀ sọ fún ìgbà àwọn nǹkan tó ní kí ní o nǹkan tó lẹ́tọ̀ọ́ lò tó látara bẹ́ẹ̀ òun náà ní nínú omi pátá yanyan nǹkan bí kí ni ọ nǹkan tí ó lẹ́tọ̀ fún wa ni so ẹja ó lẹ́tọ̀ mẹ́ta tún mẹ́ta la máa pè é ṣùgbọ́n òun òkú títí ẹ̀ ó lẹ́tọ̀ fún wa láti jẹ bẹ́ẹ̀ àwọn ẹranko wá wà wọ́n ń ṣègbè sí ayé sọ ní orí ilẹ̀ wọ́n ń ṣègbè sí ayé nínú omi wọ́n máa ń gbà wẹ́rẹ́ ní alìbárùmà ìyà so alìbárùmà ìyà so alìbárù ní ilẹ̀ẹ́lẹ̀ máa wù lómi àwọn àtẹwà ní alìbárùmà ìyà so alọ́bá náà súnpọ̀ mara wọn so gbàdúgbọ́ ilẹ̀ ọlọ́bá ní àwọn fáwọn alìgbẹ́ tí ìgbà mélòó ló ń lò nínú orí àbá kan pé ara kọ́ìdà dáwà àfá kan ní ṣùgbọ́n eléyìn kọ̀ wà ni kọ́ìdà tí wọ́n wípé ẹja dàpọ̀ ma pé ẹran tó wà lórílẹ̀ ni ká gbé abala tàrí ìmùsókè abala àwọn kan sí bẹ́ẹ̀ náà àfá àgbàdíyà ẹni tẹ̀sílì nìyẹn pé tágbé ní omi ló ń lò sí jù kákàmọ́ ní omi tágbé ilẹ̀ẹ́lẹ̀ ló ń lò sí jù kákàmọ́ lẹ̀lẹ̀ táàbá ti wá mọ méjèèjì yẹn ibi tó bá kú sí nínú méjèèjì oníkíníkíní ọ oníkàkà sí so ilé nìkan sí àwọn àbá àti ah, so àdísìn ìtàlàyé fún wa wípé wọ́n sọ lẹ́tọ̀ fún wa ní wàdàmáà tààmàl mẹ́tàtà ní sàbìjàrà wàlúù kí parí àwọn ọmọ kọntínú wà á mọ̀ dàmáàni ẹ̀rí àwọn nǹkan tó lẹ́jẹ̀ lára méjì tí wọ́n ní a lè jẹ wọ́n sì lẹ́jẹ̀ ẹran ẹ̀jẹ̀ tó ṣẹ́kù nú ẹran ó wà lára wọ́n lè fi jọ síbì kan alákọ̀ọ́kọ́ ń bẹ fàlìkábìdù ni ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹran so kábìdù yẹn tó bá wọn lárúbáwá wọn lè lò lọ́kùnrin tó bá wọn lárúbáwá wọn lè lò lóbìnrin ẹni sọ pé ada kabidun àti i kabidun so méjì ni ó kọ̀rẹ́tì eh, ọ̀dọ̀ àwọn lárúbáwá ẹlẹ́kẹ̀jì náà ni àtìhálù nígbà ní àfẹ́ pé alìkìtààbù àtìhálù òun náà ni so àtìhálù òun náà ni àmọ́ tí wọ́n ṣe discipline lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olóyìnbó so méjèèjì yìí a jẹ̀wọ̀n ìgbàwó látò jẹ̀wọ̀n ibi ẹ̀rọ ẹ̀gbọ́n lè jẹ̀wọ̀n wọ́n gbọ́dọ̀ pa ẹran yẹn nípa ṣẹ̀ríà ẹran tó jẹ ẹ̀dọ̀ rẹ̀ wọ́n pa nípa ṣẹ̀ríà ẹran tó jẹ àmọ́ rẹ̀ wọ́n pa nípa kí ni o kìí gbọ́dọ̀ pé wọ́n ti ní alẹ́ jẹ́ <laughs> wọ́n wà ní pé ẹran yẹn kọ̀bá kúrókù gbèdé èyí lè jẹ́ gbogbo náà ara ẹran ẹ̀dọ́ abilé tún ọ̀bá abilé gbogbo ẹ̀ ti di kíni ó ti dè wọ̀ ìyẹn ni pé ẹran tí wọ́n dú òun wọn sọ chocolate dábà ẹ̀ sọ látara bẹ́ẹ̀ eléyìí nìkan tí àdísì yìí tó ń sọ fún wa tó tọ́rọ̀ bá kún bẹ́ẹ̀ a máa ṣàlàyé fún wa ní next week a máa parí ẹ̀ tó pé àti ṣàlàyé fún abẹ́ ṣàlàyé nípa ẹ̀jẹ̀ generally àwọn ẹ̀jẹ̀ akàdárúkọ wọn ṣùgbọ́n ká máa ṣàlàyé ní sílẹ̀ ọjọ́ ti lọ so àwọn ẹ̀jẹ̀ oríṣiríṣi ní ẹ̀jẹ̀ so wọ́n gbà àwọn ẹ̀jẹ̀ wọn ló jẹ́ ẹ̀gbin so ẹ̀jẹ̀ tó bá jáde láti inú ojú ara ọmọ èèyàn bẹ́yà inú ó gba bí nǹkan ọmọkùnrin ẹ̀ jáde àti abẹ́rẹ̀ jáde àwọn afáà wọn panupọ̀ wípé ẹ̀gbin ni so látàlàyé àwọn ẹ̀jẹ̀ fún wa ní lẹ́tù ìkó ní pé àbọ̀ sí àdísì mi so nínú ìwé wa tí à ń ká àtọ́ wà lọ́wájú wa fẹ́mídá bá ti ka àdísì tán àábọ̀ sí ọ̀rọ̀ orin níbẹ̀ so orin tí a wà òun náà ni orin 27 page 75 orin 27 lànà jìsó wàsù búbí ìdànà bá máa kí yẹ̀tì orí ìbí ní bá olù àlàá سرائي تكن أردي لبرل wọ́n ní múṣù lánájí sún kìí ṣẹ̀gbin ni múṣù nígbàtí ń bẹ láyé ṣùgbọ́n tó bá ti kú tán ààlé jẹ́ ó ti dẹ̀gbin wá sí bóbi máa dà sọ́bàyà súnbù zànù bá mọ́ fẹ́lì omi bọ́kìtì omi máa dá bọ́kìtì omi wọ́n ní kọ́ máa dá kí ni ọ máa dá tó ọba ti ń dá yẹ ti ibi ní bá olùwàlá ó ní tọ́kí mọ́ mọ́ aláàsàrọ̀ ẹ̀kọ́ ọ̀dá lọ́pọ̀lọpọ̀ sí i kó ju ìtọ̀tọ̀ wà lẹ́ẹ̀lẹ́ lọ sọ kí nǹkan pọ̀ òun ni sàrọ̀ kẹsìr alàkẹsìr sọ sàrọ̀ yẹsìrì mọ́nà kásọ̀rọ̀ wà mẹ́ta àtún ní uhu tí mà dì tó máa tí àà wàlẹ̀ akébáàbí tẹja bá kú má alìjàrọ́dì òun àti tata àtàwọn ọmọ ìyá tata tí wọ́n bá fi àwọn ìsunsun àti gbogbo wọn tí wọ́n bá fi lè kú òkú ẹja òkú tata bẹ́ẹ̀ náà ni súnmọ̀ dàmú ti hálì ẹ̀jẹ̀ àmọ́ wọ́lẹ̀ àkìbáàdì àtẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹ̀dọ̀ lànà àlàálù wáàbì báàbù fẹ́lẹ̀ iná àlàáṣàrọ̀ ní ṣòkòmọ́ kọ́dí bá ìjà náà kọ́dí bú jìnà Lana aláàlù ẹ̀tọ́ ni fún wa ká jẹ wọ́n ẹja àwọn tátà lọ́wọ́ ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni àmọ́ ẹ̀dọ̀ tó jẹ́ ẹ̀nà tí wọ́n dú lánàá aláàlù ẹ̀tọ́ ni fún wa àdísì láti wà débẹ̀ ni wọ́n jù báàbù eṣinṣin pèlè ìnà sọ aláàṣàrọ̀ ọ̀bì tá bá bọ́ sínú abọ́ níbi omi tá fẹ́ mu hukumu hu kọ̀dìkù jìnà ìdájọ́ iná ti sàlàyé fún wa orí ẹgbẹ́ òdí sàlàyé fún wa tó ọkọ̀ sí àti ìdẹ̀bẹ̀ tó ọkọ̀ wà sàlàyé fún wa tó lọ́tara bẹ́ẹ̀ sọ́lọ́bà kú fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìta agbákọ̀lù jésù aláfààní ọ̀rọ̀ tó wúlò fún wa ṣùgbọ́n kàrà ní hamdi ṣọ́lọ́lá ilá ilá an astaghfiruka wa atubu ilayhi tó àwọn tó bá ní bẹ́ẹ̀rẹ̀ kí wọ́n náwọ́ ọmọ jẹ́ kí ọpẹ́ one two three ẹ̀mọ náà báyìí one two three four five six seven ká máa bọ̀ ní ẹyọ kọ̀ọ̀kan kí lè ọ báyìí ẹwà gbélé ẹwà gbélé ẹwà gbélé náà. ẹ̀yẹ́kùn ẹ̀yẹ́kùn ọ̀sẹ̀. náà. ìbéèrè aláwọ̀ kan pé wọ́n ní fa òmùrí ikọ̀ àlẹ́ yìí pé òmùrí èyí ó ṣe jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni pé nígbà tẹ́ ṣàlàyé mutlak àti kọ́yà ẹni tó bá yẹ pé fúnkún wọn papọ̀ àti tó bá fìlẹ̀ pé sábàbù wọn náà papọ̀ tó bá yẹ pé sábàbù ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá wá kí fúnkún papọ̀ nǹkan ṣé àṣìlẹ̀ kọ̀ ìyádà mutlak òun níbi bẹ̀rẹ̀ náà then eh, ẹlẹ́ẹ̀kẹta ní àwọn tó bá kúkú ṣẹ̀rí dé sí wọn kí wẹ́wọ̀n pé bá kúkú ṣẹ̀rí sọ̀tàn wípé tó bá kúkú ṣẹ̀rí dé yẹn tó wáyé pé wọ́n wá bá nǹkan ẹ̀gbẹ̀gẹ̀gẹ̀ láàrin kọ́ bí àgbà tí wọ́n yọ jagun yẹn tán pa bí á látara tẹ́ni kú bí òun náà wá yé àgbẹ̀ yẹn kẹ̀kẹ́ báyìí pé ṣé wọ́n á fọ ìyẹn kú àbí ẹ̀mí ìṣẹ̀kù náà ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ onáàlè orí kọ̀ nípalipalé tí ní ẹsẹ́ ìròyìn gbígbàdà sàráyé mọ̀ ọba gbé láti inú àrọ́ọ̀kọ̀ olóṣèwá hamzat rọ alif kọf tó jẹ́ afọ ala yúfo ìlú àṣàlàyé fíìlì kan sẹ́yìn irú ẹ̀rẹ́ gbígbàdà sàráyé mọ̀ yòríkù so nínú ìgbàmà bá mọ́ ṣe ni pé ibi amza wọ́n lè fi àárù wọ́n lè fi fò rẹ̀ fópe ní àrọ́ọ̀kọ̀ àrọ́ọ̀kọ̀ lòdì yùrí ikú wọ́n lè fi àárù dípò amza yẹn ẹlẹ́ẹ̀kẹta tán wá máa ń ṣe òdìpé wọ́n tún mú amza àti àárù yẹn wá wọ́n wà fáwọn yẹn ní sunkún wọ́n wà ní so mọ́júlẹ̀ wá di òríkọ̀ ọmọ mọ́ abẹ́ so bàbá iná ọlọ́bàá nìyẹn ní ṣùgbọ́n ìpìlẹ̀ fíjẹ̀ ní àrọ́ọ̀kọ̀ yóò rí kò sọ mọ̀fókílẹ̀ sábà àrọ́ọ̀kọ̀ kílọ̀ yóò rí ma nínú èdè wọn ọmọ ìdọ́nà mẹ́ta sókílẹ̀ sábà àrọ́ọ̀kọ̀ yóò rí kò àrọ́ọ̀kọ̀ yóò rí kò ó tún mọ́ nígbà tí mo sọ ní yóò rí fúnra gbogbo ẹni mú mú dọ́rí ẹ̀wà nísìnyí àtúní àmìsà àtúní àòyù rí ikú èyàn pa àwù yẹn yóò tó pàmìsà yóò kì í síbẹ̀ àmìsà rẹ̀ tẹ̀bí àwù yẹn dípò ní yóò rí ikú ó máa ń parẹ́ kó mẹ́ ni àkọ́ ọmọ ìlú kí mù lẹ́dọ̀ ọ̀rọ̀ fi àmìsà ti àwù sí olóògbé àrọ́ọ́kọ́ yóò rí ikú láyé dáadáa gbà tó jẹ́ kàwàyé so ẹlẹ́ẹ̀kejì òun náà ni nípa máa rántí ẹlẹ́ẹ̀kejì ìfẹ́ mo ti lágbà tí mo kọ́ yí àyíká àwọn afọ́ òjìyàn sí òun ni pé tí sábàbù àti okùnmù tó bá ṣe dédé ara wọn tí kan bá ti àtọ́nú méjèèjì wọ́n máa ń jiyàn sí so ètí wọn ò jiyàn dájọ́ pé eléyìí nìkan ni wọn ò jiyàn sí lórí àwọn ibi dámù mọ̀sùn wọ́n tó bá yàtọ̀ síra wọn tí okùnmù yàtọ̀ àti sábàbù yàtọ̀ so méjì bá tẹwà ayàtọ̀ wọn tẹ̀gbẹ̀lẹ̀ wọn lára ìtì farakùn so tí kan bá ti àtọ́nú méjèèjì yẹn wọ́n máa ń jà sí so àwọn akọ́sọ̀ pa wọn gbà akọ́sọ̀ pa wọn gbà so àdìmọ̀ mẹ́rin wá ní ìsọ̀rọ̀ tó kò sí àsìkò so ṣẹ̀rí ẹ̀gbin tó yàrá sọ́mọ́ pé ẹ̀jẹ̀ ò kìí ṣẹ̀gbin ó ní wọ́n fi fọ̀kú lára tó bí yàgbẹ́ sára ẹ̀gbin ni wọ́n fọ̀kú lára rẹ̀ so wọ́n bá fọ ẹ̀gbin kú lára rẹ̀ tẹ́gbin bá yí lára wíwẹ̀ yàtọ̀ sí pé wọ́n fọ bí tí ẹ̀gbin yí wọ́n fọ lára rẹ̀ tó lọ́jọ́ pé ẹ̀jẹ̀ ẹ̀rẹ́ kó lè fọ́nù kẹ́gbẹ́ wíwẹ̀ ẹgbẹ́ ẹ̀nà wíwẹ̀ ẹ̀dẹ̀ bá ti wẹ̀ agbègbè fọ́nù dẹ́bí bá máa wẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀dẹ̀ wà pẹ̀lú ẹ̀mí tẹ́kẹ́ tẹ́gbin ni ẹgbẹ́ fún wọn gan ẹ̀kún ni wọ́n rí mú fún kí ni ó ẹ̀jẹ̀ ẹ̀kú lára rẹ̀ so wallahu a'lam náà gẹ́rù hù lórí tèmi ni pé aṣọ pé tẹ́ tí ìtọ̀gbà tàbí ibi ibi àbí àwọn àti tó bá tàbí ibi fóòmù kan pé kí lè yóò fi fọ́ tó ti tó ti rin sínú rẹ̀ ah, omi lè yóò lò sí lẹ́yìn ohun tí a bá ti rẹ omi síbẹ̀ omi yẹn ti máa reduce gbogbo jíjẹ́ kí ní agbára ìtọ̀ èyí ó lẹ̀ sá sínú ọ̀rùn yóò bẹ̀ so ilé ìṣòkò bá sọ lọ sí tómi táwọn omi bá ti wọnú aṣọ yẹn dáadáa ìtọ̀ yẹn ti máa kó bẹ̀ ẹni pé tútù aṣọ yẹn ẹni lọ́fi lọ sí tó bá fẹ́ ṣe tó bá ti gbẹ̀ máa dágbà bá rí oòrùn tọ̀ yẹn mọ́dé àfihàn gbà tí ó bá ti sí mẹ́mọ́ ti parí tẹ̀mí àṣàlàyé fún wa pé tí gbàfáàfù bá ti wá lórí nǹkankan nǹkankan ẹwà rí tracy ẹgbórun ẹgbórun tọ̀ mọ́ lára aṣọ yẹn ó ti gbẹ́nu àbí ẹ̀ká sọ títà báyìí òjò rọ̀ sí báyìí òjò ẹ̀ríwé aṣọ ẹ̀gbìnlẹ̀ ní ẹwà débẹ̀ rí bẹ́ẹ̀ gbóhùn ẹ̀gbìn ẹ̀mọ́ orí kó mẹ́sì ẹ̀dìyẹn ìrọ̀ nígbà tẹ́bá tó fọ kíní ẹ̀gbìn ah ìmọ̀ tí fọ rárá náà mo kà kankan ní ọ̀pẹ́ yìí ó China ó ní bí wọ́n ti máa ń ṣe um, ẹja ṣẹ́pẹ́ ìrántí oúnjẹ kan náà oúnjẹ kan máa ń jẹ ni wọ́n ẹja yẹn máa ń láyè so kò ní tí ìmọ̀ nípa wọ́n kà máa ti tọ́nú òróró wọ́n tó wá ní bí ìkókú pẹ̀lú òróró yẹn náà wọ́n fi máa sáré tó máa fi jẹ́ ó bá dàbí bàbá ẹgbẹ́ kò sí ìkú sánà wọ́n àdẹ̀dú wọn jẹ́ nítì irú um, ọ̀nà tí wọ́n bà ṣe ẹja yẹn kí ni ojú tó sáàmù jíjẹ so ọ̀nà tí wọ́n bà ṣe ẹja kò sí wàhálà kankan lórí eléyìí wọ̀n bá èèyàn bá mẹja odò tí ó ti kù tán lẹ́yìn bá lè ju ẹnu kó gbé mi so kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ so nǹkan tí wọ́n ṣe kò tako ẹ̀sìn rárá nípa pé wọ́n ti bọ̀ náà àbí wọ́n so àbí wọ́n ṣe kò sí nǹkan kan tó tako nǹkan kan bẹ̀ lórí pé bóyá tó ipò wà ní ààyè ẹ bá mú ẹja náà so yóò lẹ̀ nǹkan máa lórí bù so ọkùnrin ti gbé yọ pa ìgbọ́nà bá ti dá wọn pé wọn ò dẹ̀ ní kájú so ọ̀nà kan náà ni wọ́n gbọ́dọ̀ gbà láti ṣe nǹkan tí wọ́n bá bẹ̀rẹ̀ ṣe pẹ̀lú ẹ̀ wọ́n sì ní ká máa jẹ́ àtàyé rẹ̀ àbí owó ẹ̀ wọ́n ní ká jẹ́ wọ́n tàbí bá tó dòkú tán lágbọ́dọ̀ jẹ́ sẹ́nu so ṣẹ̀rẹ́ àti mú ojú kò fún amẹ́ tó mọ́ dáná sí ẹ̀ kò sí nǹkan tí ó burú mẹ́ sọ́kọ́lá alam ara ìnira kọ́ ilé yìí ìnira kọ́ ilé yìí ìnira fẹ́ pa ni tòtẹ́ wọ́n fẹ́ pa ẹja ẹlẹ́dàá sínú omi kí ẹ fi pa bàbá òun lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ ẹ̀dùkẹ́ ẹni rẹ̀ pé omi ẹni ó pa oníṣẹ́ ọ̀rọ̀ lẹ́nu gbàgbà tó bá rọ̀ ìlọ́run ni ṣẹlẹ̀pẹ̀ fún náà òun wọ́n ti ṣe ápù fún níbi ìlú pa wọ́n náà. Nam, náà fọ́ ìlú. nípa àwọn ọkọ̀ tí èèyàn ti rí kí wọ́n kí èrò fún àwọn ìjọba. So, lẹ́yìn lọ́ka sọ́dọ̀ tó pàtàkì wọ́n mọ́ àyà fún wa ní àgbègbè sọ́lọ́dún kìsìn fọ bọ́ ìparí báàgì yẹn wọ́n tún mú ìwọ̀n nínú bákọ́rọ̀ wọ́n tún mú bẹ́ẹ̀ wọ́n tún mú alìmọ̀rọ̀ náà wọ́n ṣà pé pé wọ́n ti ka wọ́n ṣà fi ti lóge kó mú kan fún ọ̀gbìn ìyá alẹ́ ní àmọ̀ ní yá alẹ́ ní ọ̀m different sura ó ṣà mú mú mú mú tí ó lè tó bẹ́ẹ̀ bí ó gbàgbé ó ṣà ṣà pàtẹ́ Nàìjí ọ̀gára ní pé lórí ah. lórí rákà kan kó máa mú bóyá fẹ́ kàgbó rábà náà tó wà ní ọkùnrin àtúnfẹ́ kàgbó yá ilẹ̀ ní àmà ilé ìrọ̀dára so nínú orí rákà kan bí rákà rákà kan tó ká áyà kan látókè lóbi délẹ̀ tó alẹ́ kí rákà ẹlẹ́kì tó tún wá lọ sókè áyà yẹn kò bá lọ sí sálẹ̀ rẹ̀ ó kàbí ẹnu ẹ̀ ó ti kà tó kà lẹ́yìn lẹ́ẹ̀kan ó ní wá kàbí ẹ̀ nínú ẹ̀ tó burú mẹ́. mọ̀kọ́ gbé ó kó wọn jọ ọ wá ń ka aya aya aya gbogbo rọ́bà náà gbogbo gíní kan lè yìí kò sí nǹkan sí i tó kílẹ̀ jọ báyìí so náà. Àwọn bí adìyẹ ẹran tó bá kún táwọn máa fi ń fi ìròyìn ẹja nínú page one tó yẹ pé òkú bèdè nìkan yẹn ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ lẹ́yìn abẹ́ sàǹdàbá fi ń sọ̀rọ̀ tàtà pé kò lẹ́jẹ̀ ṣé ìgbín náà tí òun náà máa jẹ́ nǹkan tí a lè jẹ́ látara pé kò ní ẹ̀jẹ̀ ẹlẹ́kẹta òun nípa ẹni ìfàyègbáwà pé ká máa ka kùránì nínú mọ́ṣáláṣí àárí mi rí ìkọ́tẹ́ pé tó bá ti kí máa ń gbìtọ́ àti bàbá àtọmọ wọn máa ka kúrá tó ń tẹ̀ máa pariwo ẹni tó ń sọ̀rọ̀ òun náà máa bẹ̀ ṣé ìyọ́n lè máa kà sókè bẹ́ẹ̀ látara pé a ní lára àpọ̀ tí ẹka máa ti máa láti mẹ́fẹ́ ká máa ka kùnrán lẹ nípa àwọn ọdún náà bí àwọn ẹran tó ní ẹyín ọ̀gbọ̀n ẹyẹ tó yẹ pé àwọn máa ń lo ẹyín wọn fẹ́ẹ̀kì wọn àti ìkọ́nà ẹsẹ̀ wọn táwọn náà kó sí abẹ́ ìsàlẹ̀ jà wọn yẹn. Ṣẹ̀bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́. Sọ òkú rẹ̀ ló kú bí àwọn adìẹ tí wọ́n kú wọ́n ti àlejò fún

tó kílẹ̀ jọ ní ìgbìmọ̀ náà ẹlẹ́kẹ̀ẹ́jì ìgbín àtàrà ìfún aláàtẹ̀lẹ̀ ìgbé ibi káwà pàtàkì jùlọ lórí ìgbín ìrìnàṣẹ́ irú ẹranko ìlú ìsìn kò lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ẹranko agbẹ́gbẹ́ ẹ̀jẹ̀ kan wà nínú ẹgbẹ́ ẹ̀jẹ̀ bá wà mẹ́ wọn ni kẹjú mọ́mọ́lì tó wípé fún ọjẹ́ oníkúwójú tẹ́jẹ̀ yóò fi kí ní ohun kò bèèrè àyè ìjáde bóòlù àwọn kan ní ò lẹ́jẹ̀ so ọ̀dọ́ tó wà nínú lẹ́jẹ̀ tó yẹ̀ jẹ́ ẹranko tó ń tẹ̀ ní báwọn ní kíní wọ́n ní fẹ́ àrẹ́jẹ́ ni so kílẹ̀ ní àwọn kan ní pé ẹ̀jẹ̀ kamara jarad ara kí ni ọ ara àwọn tata france bí ìdílé kọ́ pé òun náà yọ jẹ́ kí n sùn ọ̀rẹ́ tí wá ní ṣubú àní tí wà láti ẹranko yẹn tó ti gbé yẹn fẹ́ kó bá ń gbé ní omi ìpín tó ń gbé ní omi kò sí wàhálà ìyọ́mọ̀ jẹ́ ẹ̀yẹ ìgbìlẹ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ gbàlú gbé ní omi ó tún gbé ní kí ọmọ jẹ́ lọ́wọ́ tó kílẹ̀ ní ti máa so tó ń kíkọ̀ agbẹ́nu omi dẹ́gbẹ́lẹ̀ rẹ̀ nìkan lè gbé kò lè gbé kò lè sọ bá dùn ní omi so ó bẹ́ta kí ọmọ sílẹ̀ ọmọ jẹ́ tó kílẹ̀ ní ti ṣọlọ́wọ́ àwọn ilé ìrìnà ti mistake wọn wọ́n ní ọkà kùránù mọ́sálásí wọn ò ní kí wọ́n fi díyàn lọ́wọ́ kò ní ìdí kọ́ ọmọ pariwo sókè lórí fẹ́ ìdí lọ ọdún dá àádọ́bẹ̀sẹ̀ ọmọ pọ̀ àwọn àádọ́bẹ̀ ti kírù tí wọ́n náà pọ̀ wọ́n náà tó ń pariwo bẹ̀rẹ̀ ní ẹ̀bá jẹ́ mọ́ọ̀mù tí ó sọ̀rọ̀ sókè táyẹ̀ olùgbọ́ ọgbẹ́ dánú kí oríkì ọmọ pariwo mọ́ fún ààrẹ gbọ́ nìkẹ́ tó ní jẹ́ ẹ̀rùn kábà sọ́kùn ìtẹ́sẹ̀ fún wọn náà àwọn ẹyẹ náà ní ní kílọ́bù klọ́ tó máa yẹra fún ní kílọ́bù lóbi fà nǹkan ya sórí èèwọ̀ ni wọ́n lọ́sọ̀ kéjẹ́ ni wọ́n lọ́sọ̀ kéjẹ́ bí kìí so klọ́ ìkọ́lọ́bù lóbi fà nǹkan ya tó bá ti ní èèwọ̀ ni ẹ̀fẹ̀rẹ̀ sọ́lára rẹ̀ nàgẹ́rù náà a nípa ọ̀ní ẹ̀rùn pé ẹ̀ tí padà sọ fún wa pé pé ó lẹ́tọ̀ àbí kò lẹ́tọ̀ ẹ̀kejì ní pé ejò tààtì àwọn ejò náà wà nínú odò nínú omi ṣerú àwọn èèyàn sì náà ṣáwọn náà lẹ́tọ̀ fún wa ẹ̀kẹta ní wípé àwọn nǹkan tí wọ́n bá pa tí wọ́n dárúkọ náà wá sí sí àwọn náà pé a pè wọ́n ní òkú gbèsè lẹ́yìn tó jẹ́ jẹ́ kó lẹ́tọ̀ọ́ pa lè jẹ́ ṣùgbọ́n bàtán ti pa wọ́n tí wọ́n dárúkọ náà bá fi. àwọn náà mo ti ṣàlàyé alákọ̀ọ́ nípa òní mo ṣàlàyé pé òun dá wá ẹ̀rí tí ẹ wá pé ká má jẹ́ so mo ṣàlàyé lẹ́yìn fún wa pé ó ń gbénú omi abẹ́ẹ̀kọ́ ni ẹ̀rí ti wá ó dá wà lọ́tọ̀ fún òun àwọn ẹran kan wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rí ó dá wà lọ́tọ̀ fún wọn tí ó dá wá pé èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ni èèyàn gbọ́dọ̀ jẹ́ so irú ẹ̀rí ti ń sáwọ́ wa sẹ́lẹ̀kejì ni wípé eh, ejò tó bá yẹ pé ní omi ní gbé ajẹ́ tó bá gbé lẹ́lẹ́ lọ́wọ́ gbé àlejẹ́ so nínú ejò nǹkan tá àlejẹ́ tó bá gbé ní omi ẹ̀kùn la máa jẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ lọ́mọ sàrẹ́ fún pé ẹran tó bá jẹ́ pé ẹran tá àlejẹ́ tó bá fi lè kú àlejẹ́ so wọ́n náà alam nam ok ẹran tí wọ́n bá dárúkọ ọlọ́run ọba tí wọ́n kọ mùsùlùmí ló bá dùn ó bá ṣẹ̀rí àmà àmà jẹ́ lọ tó jẹ́ kí mùsùlùmí ló bá dù tàbí alùkìtàbí náà ló bá dù àmà jẹ́ lọ so ilé ìtún lálàyé mi lọ́tọ̀ ní kìíní oníjẹ́ mẹ́tàtù ní kìíní báwọn wọn bá dùn sí ó sà mẹ́dù sí nǹkan kan mẹ́tàkì ó máa di mẹ́tàtù máa pé wọ́n dù yẹn bẹ̀tí tí wọ́n dù nítorí ẹ̀ òsà ní àbí nǹkan tí ọ̀dà ni ó di mẹ́tàtù náà àbí kẹ́ àbí mùṣírìkù ló dù àtàmẹ́sì sọ̀rọ̀ fún kọ̀lẹ́sì ẹ̀tọ́ tọ́jú mọ́ṣáláṣí tó ó sọ fún àwọn ọkọ̀ tí a lè ṣe mọ́ṣáláṣí kan tó ní ṣe pẹ̀lú alámọ́yẹ̀sì tó wá fẹ́ bẹ̀ pé ẹtí ẹkùn ṣe ń pè gbogbo àníwò ní tó kìí ṣe ìlú nínú májèlì lọ́sẹ̀ ọ̀nà ẹ̀kọ́. kò lẹ́kàn láti ṣe pé tí wájú bá fẹ́ máa rí owó fún ara rẹ̀ fẹ́ pé owó ti ń rí ó ń gbowó ó ń gbogbo ẹ̀ ó ń gbowó kò lẹ́tọ̀ fún un lẹ́gbẹ́ wọn fẹ́ kọ́ wọn ní ìwé láì ní gba owó láì ní ṣe nǹkan kan nítorí pé wọ́n fẹ́ wúlò fún ẹ̀sìn fún kankan pẹ̀lú ẹ̀kọ́ sí nǹkan tó burú rẹ̀ so wọ́n fọ́n tààlùkù pẹ̀lú sí so kò ní sáàmù kó sẹ́nu mọ́tàlá sí ara so wọ́n lọ́wọ́ ara سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب اليك